السلام عليكم ورحمة الله وبركاته ونتيسي إجوكرين ليلوغن نينوس شوال هجرة 1442 إلي تسديد إجوكارن نينوس جون ميلادي 2021 mọ́ṣáláṣí ńlá ló gbọ́mọ̀sọ níbí a ó tẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe fúnra wa nípa àdìsọ́kàntọ́ lálàáfíà àti àwọn nǹkan tó rọ̀ ma àti ṣàlàyé síwájú lórí abala alákọ̀ọ́kọ́ nínú ohun tá à ń pè ní àdìsọ́kàntọ́ lálàáfíà a tẹ̀síwájú lónìí nípa ìṣẹ̀lẹ̀ ńlá aburutọ gbangba eléyìí tó ṣẹlẹ̀ nínú àlùmá yìí nípa bí àwọn mùsùlùmí ti ṣe pín yẹlẹyẹlẹ tí wọ́n wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ oníkálukú lórúkọ pẹ́sìn làwọn ń ṣe àti pé pápá gan àwọn nìkan làwọn wà lójú ọ̀nà. ó wá nínú ẹgbà wọ̀rọ̀ nípa nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ní iftaraqat al-yahudu ala ihda wa sab'ina firqa waftaraqat an-nasara ala thintayn wa sab'ina firqa وستفترق أمتي إلى ثلاث وسبعين فرقة kulluha fi nnar illa wahida wa hiya al-jama'a. àdìsí alimami ahmed abu dawud abu abdullahi al-hakim ibn majah àti àwọn míì ni wọ́n gbé jáde ó sì jẹ́ ẹgbà wa tó ṣe pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí ó jẹ́ ẹgbà wa tó fẹsẹ̀ rinlẹ̀. ànábì ní àwọn yahudi ọ̀kan ni wọ́n jẹ́ nínú àwọn ẹni tó ti síwájú wa tá a sì fáwọn náà ní tíra wọ́n pín yẹlẹyẹlẹ lọ sí ọ̀nà mọ́kànléní àádọ́rin bẹ́ẹ̀ náà làwọn anáfárá àwọn míì náà nìyẹn nínú àwọn ẹni tá a ti fún ní tíra ṣáájú tiwa àwọn náà tún pín yẹlẹyẹlẹ sí ọ̀nà méjìléláàádọ́rin tí wọ́n fi kan lé sí ti àwọn Yahudi. àlòmà tèmi àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé mi àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi rán mi àwọn náà pín sí mẹ́tàléláàádọ́rin. kulluha fi nnar iná ni gbogbo wọn wọ̀ illa wahida àyàfi ayọ̀ kan ṣoṣo nínú rìwáyà kan wọ́n bi anabi muhammed sallallahu alayhi wa sallam léèrè báwọn wo làwọn ẹyọ kan yẹn ó ní humul jamaa àwọn ni jamaa nínú ẹgbàá wa mi anabi sàlàyé àwọn tá là ń pè ní jamaa yẹn ó ní kanu ala mithli ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ẹni tó ṣe pé wọ́n ń bẹ lórí irú ntẹmi àti àwọn sàhábà mi ń bẹ lórí rẹ̀ lónìí ìmọ̀sí gbogbo wa wọn náà ní pé láti ìjọ tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa tó ti ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ní ìránṣẹ́ rẹ̀ títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ ọba bá kádàrá kíkó dé èèyàn tọ́lọ̀ ń dá tí sì ń bẹ láyé láàrin ìgbà yìí àlùmọ́ ànábì ni bàbá àgbà ànábì gbọ́ kọjá mùsùlùmí àbí kọ́ má gbà gbọ́ kó wọ́n jẹ́ káfìrì àlùmọ́ ànábì náà lò náà ìdí nìyí táwọn olùmọ̀ fi sọ pé àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa wọ́n pín sí abi a àwọn là ń pè ní ummatul ijaba àwọn ẹni tó ṣe pé àwọn ti gbọ́ wọ́n ti gbọ́ wọ́n sì dáhùn àwọn kejì ni wọ́n ń pè ní ummatu da'wa wọ́n gbọ́ wọn gbà wọ́n ṣe kèfèrí adékè bọ́ fẹ́ bọ́ kọ́ òun yóò wò lè pera rẹ̀ ọ̀nà yóò wò lè máa sọ pọ́ńtọ̀ lẹ́yìn ìgbà tó ṣe pé ayé tànàbì Muhammad sallallahu alayhi wa sallam yìí lọ wá inú àlùmọ́ ànábì ni wọ́n náà wà ṣùgbọ́n àlùmọ́ tí àlùmọ̀ tó gbọ́ tó gbà ni àbá àlùmọ̀ tó gbọ́ tó kọ̀. àwọn olùmọ̀ sọ pé wasataftariqu ummati àlùmọ̀ mi ò pin àṣìṣọpá àlùmọ̀ ànábì sallallahu alayhi wa sallam ó pin sí a b ṣé àlùmọ̀ tó ti gbọ́ tó ti gbà lànàbì ń sọ ń ni àbá àlùmọ̀ tí ò tí ì gbọ́ tó sì pọ̀ wọn ò tí gbà àwọn tá lànàbì ń bá wí ń bí àwọn olùmọ̀sọ yìí pé àwọn tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ti ń tọ́ka sí nínú àdìtì yìí pé wọ́n kún yẹlẹyẹlẹ sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin àwọn náà ni àwọn ummatul ijaba àwọn ẹni tó ti gbọ́ tó ti gbà tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn lànàbì ń tọ́ka sí ń a ewu ńlá aburú tí ọ̀lẹ́gbẹ́ ọlọ́nkọ́ là wà ń bẹ́ẹ̀ kọ́ sọ wà ń bẹ́ẹ̀ kọ́ má jẹ́ ká nípìn nínú rẹ̀ ẹni tó lòun gba islam ẹni tó lòun ṣe islam àwọn náà ni wọ́n ń tọ́ka sí pé wọ́n kun yẹlẹyẹlẹ báyìí tí ọ̀nà mẹ́tàléláàádọ́rin àti pé papọ̀ gan iná ni gbogbo wọn wọ̀ àyàfi ẹyọ kan ṣoṣo eléyìí ló ta àwọn sàhábà nídìí kan ohun gangan ló gbé wọn lẹ́nu jó táwọn fi rí pọ́yẹ káwọn ò béèrè èwo lẹ́yọ kan nítorí pé ẹ má gbàgbé pé àwa fẹ́ wà lìjánà láfi ń ṣe islam àfẹ́ wọná làṣẹ ń tẹ̀lé anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ sọ fún wa àwọ̀ ọ̀fẹ́ wọná ẹ fi yé wa àlùjáná làwọn afẹ́ wọ̀ anabi sallallahu alayhi wa sallam náà sì dáhùn wọ́n ní hiya jama'a àwọn náà ní jama'a jama'a yẹn ó lè jẹ́ tó ṣe pé kò ní yé ọ̀pọ̀lọpọ̀ yóò sì dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú nítorí pé oníkálukú lè máa sọ pé òun làǹdàbẹ̀ ń wí àti pọ́ǹpà apagan la anabi ń tọ́ka sí àwọn ní jamaa náà anabi tún á nya pẹ̀lú pé hum man kanu ala mithli ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ẹni tí ń bẹ lórí irú ntẹ́mi àtàwọn sàhábà mi ń bẹ lórí ẹ̀ lónìí jamaa yóò wọ ẹ lè pera yín ẹja gbẹ̀yìn sórí àtẹ tí nǹkan tẹ̀ ń ṣe yẹn ó ṣe déédéé pẹ̀lú ntànàbí sallallahu alaihi wasallam tó ṣe tó fi filé ayé sílẹ̀ nípa àdìsọ́kàn ìgbàgbọ́ òdodo sísin lọ́n àti ọ̀nà tá à ń rìn láti sórí ire wàlìjánà àti àwọn àwà eléyìí tá à ń hù láti fi jẹ́ ọmọlúwàbí pé gbogbo àwọn nǹkan yẹn ti náà ó ṣe déédé pẹ̀lú eléyẹn ní ìdánábì ṣe tó fa àwọn sọ̀hábà lẹ̀ lórí ẹ̀ táwọn sọ̀hábà náà ṣe tó fi di pé wọ́n fi lé ayé sílẹ̀ tó bá pé bẹ́ẹ̀ lọ́rọ̀ yín bá rí àjẹpẹ́ kú oríire o kọjá bẹ́ẹ̀ àjẹpẹ́ aṣọ ìpínkọ́ lónìí. يدعي اتصالا بليلى وليلى لا تقر لهم بذاك قالوا كن انه انا sọ pé àwọn ní ìbápàdé pẹ̀lú Layla nígbà tó sì ṣe pé Layla kò fìgbà kan gbà fẹ́nìkan nínú wọn ipe wọn ń dọ̀dọ̀ akramakumullah bó la ṣe wá mà ipe àwọn ẹni tó jẹ́ mùsùlùmí gangan lànàbì ń tọ́ka sí ń bì yàtọ̀ sáwọn kèfèrí àwọn kèfèrí tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ tí wọ́n ti parí ọ̀rọ̀ tí wọ́n ti parí nítorí pé ẹ mọ̀ yìí pé ẹni tí bá ń fẹ́ ọ̀la tó fẹ́ wà lìjánà ẹni tó ṣe pé kò fẹ́ ṣègbè tí ò fẹ́ wọná yóò ṣe islam ọlọ́run ẹlẹ́dàá wa ni inna ad-dina 'inda Allahi islam ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà islam kì í máa ṣe torí pé gbàtọ́ lọ́run ànábì Muhammad sallallahu alayhi wa ní islam wá di ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run láti ìjọ tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti ṣẹ̀dá ọmọ èèyàn ènìyàn àkọ́kọ́ títí tí ó fi dórí ènìyàn gbẹ̀yìn ẹ̀sìn kan tọ́lọ́run ọba fọwọ́ sí pípé kẹ́ ẹ máa ṣe láti fi sin wọn ọlọ́run ọba wa òun náà ní islam a sì ti mọ eléyìí látàrí ọ̀pọ̀lọpọ̀ àyà nínú alukur'an alápọ̀nlé tọ́lọ́run ọba ti sọ fún wa nípa àwọn ọjọ́ tó síwájú. Si o ti ṣe jẹ́ pé àwọn náà ìsìláàmù yìí náà ni wọ́n ń ṣe àti pé àwọn ànábì wọn bẹ ẹlẹ́dàá wa tọ́ran sí wọn tọ́lọ́kan ọ̀jọ̀kan wọn wọn ò pèpè lọ sídìí nǹkan míì àyàfi lọ sídìí ẹ̀sìn islam a sì ti mà tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ fún wa nínú alukur'an àwọn alágbájá wọ́n ṣàṣe yege wọ́n ṣoríire wọ́n wà hàn sí wa òun náà ní pé islam ni wọ́n ṣe torí àyà tọ́másì ṣàlàyé fáwọn kan wọ́n ṣe àṣeforí sápá wọ́n fìdí rẹ́mi iná ni wọ́n padà wọ̀ ẹ rí i pé nǹkan tí alukurani wọ́n padà fi yé wa ó náà ní pé nítorí pé wọ́n kọ̀ láti ṣe islam wọ́n kọ̀ láti tẹ̀lé àwọn ànábì tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó fi ránṣẹ́ sí wọn ìdí nìyí tí wọ́n fi sórí ibú eléyìí ò yí padà lẹ́yìn ìgbà tọ́lọ̀ rán ànábì muhammed sallallahu alayhi wa sallam inna ad 'inda Allahi islam ẹ̀sìn lọ́dọ̀ Allah onáà ní Islam torí rẹ̀ abọ́ọ̀yọ̀ wàláhì abọ́ọ̀yọ̀ nígbà tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa tó ṣàánú rẹ̀ tí ìwọ náà jọ kan nínú àwọn mùsùlùmí látàrí pé àánú ọlọ́n ọ̀kárí rẹ̀ ọ̀sán dọ́dọ̀ rẹ̀ ó ti sàmúlò rẹ̀ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ òòjọ́ bọ́mọ ọlọ́wọ́ kọ̀ padà wá jọ kan nínú àwọn ẹni tí wọ́n mọ̀ kábàámà lásìkò tábàámà ní wúlò. ẹtùgbọ́ ntọ́lọ́wọ́ bẹ́ẹ̀ lé dàá tún sọ ó ní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati mina al-khasirin ọlọ́ni ẹnikẹ́ni tó bá lọ wá nǹkan mi tí wọ́n yàtọ̀ sí islam tó fi sẹ̀sìn tẹ́gbẹ́ náà ní í ṣe orí rẹ̀ náà lọ́wọ́ àti òfin filẹ̀ ayé sílẹ̀ falan yuqbala minhu allahu rabbul alamin kò ní gbà lọ́dọ̀ rẹ̀ wa huwa fil akhirati mina al tó bá sì di lọ́la gbẹ̀ndà kìyàmù yóò máa bẹ nínú àwọn ẹni tó ṣòfò ọlọ́run bẹ ẹlẹ́dàá wa làwa ń bẹ̀ ọkọ wa kó sofo ká ṣòfò lọ́kàn nínú ẹni tó sofo ẹni tó ṣòfò wa jáde ẹni tó ó ti wá hàn báyìí ẹ máa ń sọ̀rọ̀ pípé njẹ́ ọ̀kọ̀ọ̀kan ma wá sórí wa òun náà ni pé àlàyé ọ̀rọ̀ tí wọ́n ń ṣe ọ́ pàtàkì púpọ̀ nítorí pé ẹni tí wọ́n ń sọ pé yọ̀ wọ́ náà tá a bá dálẹ̀ tá a bá tún sà kò sínú ẹni tó ṣe pé a lè ro wíwọ náà rò lè má dá nítorí pé mùsùlùmí lọ. nígbà táwọn ẹ̀fọ́ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àlùmọ́ mi àwọn náà ó sì pín yẹlẹyẹlẹ sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin kulluha fin-nar gbogbo wọn pátá korongodo iná ni wọ́n wọ̀ eléyìí báyìí lẹ́rù ummati àlùmọ́àmì. ókè kí wọ́n á ní kókó ń tàn fi ṣe islam bíbẹ̀ fẹ́ wà lìjánà kí ni kókó ń tàn fi ń tàn lánàbí muhammad sallallahu alayhi wa sallam síbẹ̀ fẹ́ wọ náà ni ìdí tó fi jẹ́ nǹkan tó bani lẹ́rù ìdí tó fi jẹ́ ọ̀rọ̀ ńlá tọ́balẹ̀ bí ìbànú ìdí ni wípé àwọn eléyìí wọn ò sínú ẹni tá a ronú rò tó bá sọ pé yahudi tó bá kú lórí yahudiya yọ wọná nasara tó bá kú lórí nasaraniya lẹ́yìn ìgbà tó lọ́n ti rán nabi muhammed sallallahu alayhi wa sallam tọkọ láti ṣe islam yọ wọná ọ̀yá ni lẹ́nu torí kékeré àwọn ayé ń tọ́ka sí tẹ́lẹ̀ náà wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin akramakumullah nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó kọjá gbára sàárè méjì ó wá sọ pé innahuma la yu'adzaban wa ma yu'adzaban fi kabir mo fi ọlọ́wọ́n bá búra pé wọ́n ń fi àjẹ àwọn méjèèjì tó wà nù sàárè wọ̀nyí wọn ò sì máa fi ẹ̀ṣẹ̀ ńlá kan tó tóbi tá a rírú ẹ̀ rí kọjá pọ̀ ni wọ́n ti torí rẹ̀ fi yà jẹ wọn. anábì tó wá sọ nínú rìwáyà ó ní wa innahu lakabir ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n ṣẹ̀ ẹ̀ṣẹ̀ máa ń tọ́fà sí ọ̀rọ̀ yẹn tó fi bùkátà kátẹ́tí gbọ́ tó fi bùkátà kágbọ́ yé ó náà ni pé àwọn èèyàn tó ń ṣe sínú sàárè yẹn ìmọ̀ sí gbogbo ẹni tá ń bá sọ̀rọ̀ nígbà náà ni pé mùsùlùmí ni wọ́n wọ́n wá sọ pé ìyà ń jẹ wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a ah, gbogbo wọn fẹ́ máa ń tọ́fà tí a fi ń jẹ wọ́n àwọn ò fẹ́ kí ìyà jẹ wá la fi ń ṣe Islam ìgbádùn la fẹ́ ayé la fẹ́ jẹ làwọn afi ń tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ǹjẹ́ tó bá wá jẹ́ kí wọ́n á ní túmọ̀ ìyà tí wọ́n sọ pé wọ́n fi ń jẹ wọ́n tó eléyìí ló mú tó fi jẹ́ nǹkan tó ṣe é pé ó pàkíyèsí ó pàkíyèsí pé iná lẹ́wọ̀ọ́ torí àwọn olùmọ̀ á sọ pé torí pé káfíìrì ọ̀rọ̀ tiẹ̀ ti parí ọ̀rọ̀ tiẹ̀ ti parí ní ìsìn tó máa ń sọ fún káfíìrì pé pẹ̀lú kúfúrú tẹ̀ ń ṣe yìí o tẹ́ ẹ bá fi lè kú lórí rẹ̀ iná lẹ́wọ̀ kò sí ọ̀rọ̀ tuntun nù eléyìí kò sí ọ̀rọ̀ tuntun nù eléyìí ibi tọ̀rọ̀ tuntun wà ní kó fún mùsùlùmí pé tó bá fi lè kú lórí ìsìláàmù tó ń ṣe yìí iná lọ́wọ́ ẹ́ bó ní ṣe wá kí lẹ́ṣẹ̀ tí mo so wọ́n lelee ọjọ́ nǹkan àkọ́kọ́ tó fi hàn wá pé àwọn ẹni tí Ànábì sallallahu alaihi wasallam tó ń sọ nípa wọn àwọn mùsùlùmí ni ẹlẹ́kejì nínú nǹkan tó mú àmà bẹ́ẹ̀ náà ni pé Ànábì sọ pé wasataftariqu ummati ala wasabẹ̀rìnà فرقة فرقة dáná bíi أتما ó مسلمين sí pé mùsùlùmí ni wọ́n. nítorí pé tó bá jẹ́ pé wọ́n yìí ṣe mùsùlùmí wọn ò ní sọ pé fẹ́rẹ̀kọ́ wọn ò bá sọ pé mílà mílà ni wọ́n máa ń pẹ́ sí mílà tá a bí kún Ibrahim. إنا وجدنا آباءنا على ملة ثم تتوا سوق فرقة أتما سوق مسلمين لونا ṣùgbọ́n wọ́n ṣìnà torí rẹ̀ ló ṣe jẹ́ pé àwọn nínú àwọn ẹ̀kọ́ tó máa wà tó nípa àwọn efi. táwọn èèyàn ń ṣe yàtọ̀ sí Islam kó o sì tún mà nípa àwọn oríṣiríṣi àwọn ọ̀nà yẹlẹyẹlẹ táwọn mùsùlùmí táwọn ń ṣe Islam náà tún pín sí. ẹ̀kọ́ yẹn ni al-adiyanu wal-firaq al àwọn náà làwọn ẹ̀sìn al àwọn ọ̀nà yẹlẹyẹlẹ táwọn èèyàn pín sí tẹ́lẹ̀ ìbá yé wa a jẹ́ pé eléyìí ìpèníjà ńlá ni fún gbogbo ẹni tó bá ní làákàyè ó sì jẹ́ ìṣẹ̀rùbáni eléyìí tó ga púpọ̀ fún gbogbo ẹni tó bá gbọ́n ìkíkà kíyè sára a gbọ́dọ̀ gbìyànjú pẹ̀lú ìsìláàmù wa táwa ń ṣe yìí káka má jẹ́ pé à ń ṣe ìsìláàmù kan eléyìí tó ṣe kójú ọ̀nà tí wọ́n ń tọ̀ nínú ṣíṣe rẹ̀ ó yà pátápátá tí ojú ọ̀nà ọ̀gá wa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé gbogbo wa pátá korongodo a lè máa jánu ká máa fánu láti sọ pé mùsùlùmí làwa náà ṣùgbọ́n gbà wọ́n bá gbé ìwà ìṣe àti ẹ̀sìn wa tí wọ́n bá gbé lórí àtẹ ó ṣeéṣe kí gbogbo ọmọ fi nǹkan kan jọ ohun tí anabi sallallahu alayhi wa tó fi kọ́ wa kọ́ má fi nǹkan kan jọ fún tánàbì sallallahu alaihi wasallam tó fi mà wá àti àṣẹ tó fi pa wá bí ọ̀nà yìí ni ẹ máa gbà láti fi sin lọ irú àdìsọ́kàn báyìí ó náà ní kẹjẹ ká máa bá lọ́dọ̀ yín eléyìí ó fi àmì ńlá sílẹ̀ fún wa ìpè nígbà tí ọba rí kó ń ṣe nǹkan rí dájú wípé ń tó ń ṣe tó ṣe déédéé pẹ̀lú ojú ọ̀nà tànàbì sallallahu alaihi àbí ò ṣe déédéé pẹ̀lú ojú ọ̀nà rẹ̀ ǹjẹ́ irú nǹkan yìí fi àwọn sọ̀hábà alẹ̀ lórí ẹ̀ àbí kìí ṣe irú nǹkan yìí ẹ rí i pé tí wọ́n bá ní àwọn èèyàn pín yẹ́lẹyẹ̀lẹ nídìí ẹ̀sìn kìí ṣe nǹkan tó gbogbo wa mọ́ báyìí oníkálukú wa ti mà láwùjọ ibi táwa náà wà yìí púpọ̀ nínú rẹ̀ wa nílé ayé tá ń gbé yìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn nǹkan ojú lọkọ sí wa kìí sẹ́yìn ẹ rí i pé lónìí àwọn èèyàn kan wà tó ṣe pé lọ́dọ̀ tiwọn àwọn ń wò pé alukur'an eléyìí tó wà lọ́dọ̀ wa mùsùlùmí làwọn náà ń pera wọn alukur'an yẹn wọ́n ní kò pé sunna anabi sallallahu alayhi wa sallam wọ́n ní rọni àwọn sàhábà tó ṣe pé àwọn ni wọ́n gba alukur'an wá fún wa látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ni wọ́n gba súnà wá fún wa látọ̀dọ̀ rẹ̀ wọ́n ní gbogbo wọn kèfèrí ni wọ́n àyàfà àwọn ẹ̀ta hóró èèyàn márùn péré wọ́n láwọn ló ṣẹ́kù lórí islam lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam ṣé mùsùlùmí sì lẹ́yìn yìí àbí káfìrì mùsùlùmí làwọn náà mo rò pé yé yín àlòmọ́ mi onú òpin yẹlẹyẹlẹ sọ́nà mélòó mẹ́tàléláàádọ́rin. tọ́ àwọn kan wà àwọn sọ pé lọ́dọ̀ tàwọn o tó o bá ti lè jẹ́ mùsùlùmí o tún gbọ́dọ̀ sẹ́lọ̀ mọ́ ọ gbọ́dọ̀ sẹ́lọ̀ láwọn ẹ̀ṣẹ̀ tó tóbi torí ẹ̀ta bá fi lè ká irọ́ mọ́ lẹ́nu o ti di káfìrì. a ọ̀pẹ̀ gan o di káfìrì o sọ fófó o di káfìrì o sì àmúlùmálà ó di káfíìn. ọ̀nà wo láwọn àgbà pẹlẹbẹ ló ń mu ohun òmùgógóró àti pẹlẹbẹ àti egun onúgò gbogbo ẹ̀ pátá àti burúkutu àtọtíkà tọba ti mú báyìí hàn ó di káfíìn kí á ló tì yín dé di gbogbo ń tẹ̀ ni ìmánì tó gbóná ni mo rò pé wọ́n ṣe tẹ̀ fẹ́rẹ̀ kó o mẹ́tì ìlà tẹ̀lẹ́sìn. وسبعين فرقة sẹ́wọ̀n pé mùsùlùmí làwọn náà ń sin pèrè àwọn àwọn ń wò pé ìmánì tàwọn gan ju tẹlómi lọ sẹ́wọ̀n pé ní islam yìí náà láwà àwọn kan sọ pé ṣé ìmánì ń bẹ lẹ́mìí rẹ ṣé ìmánì ń bẹ lórí ọkàn rẹ oníbẹ̀rẹ̀ ni wọ́n ní tó ti débẹ̀ gbogbo tó bá wù ọ́ máa ṣe gbogbo ara tó wù ọ́ máa dá bọ́ wù ọ́ ṣe zina bọ́ wù ọ́ mutí tó bá wù ọkọ parọ́ tó bá wù ọkọ ṣe jàmbá má wulẹ̀ fẹ́ wọ́n má gbé wiri àtìgbó àtìgbáná gbogbo ẹ̀ ni wọ́n máa tà nígbà tí imáni bá ti ń bẹ kò sábúrú ọba pààyàn ọba pààyàn àwọn làwọn fi ń dán lójú pé kò sábúrú torí pé kíni nígbà tí bá ti ń bẹ lọ́kàn gbogbo ọ̀ràn yóò wọ àbájá kò burú mo rò pé yé wa àwọn náà mùsùlùmí làwọn náà ń pera wọn. àwọn kan sọ pé lódodo àwa gbà kọ́lọ́wọ́n ba ló dá wa àjiyàn nípa eléyìí bàbá màmá wa kọ́ ló dá wa ṣùgbọ́n a sì tún gbà nídàkejì pé gbogbo ìṣesí wa gbogbo òwa wa gbogbo ń tà ṣe àwa là ń dá àwọn náà ni múmìnì làwọn náà mùsùlùmí làwọn náà. àwọn kan sọ pé gbogbo ọ̀ràn téèyàn bá dá gbogbo aburú téèyàn bá ṣe ọlọ́run ò lè ti torí rẹ̀ fìyà jẹyàn. kí ló dé ìmánì náà nù kí ló dé wọn ní ṣe bọ́lọ̀ náà ló mú ni jalè òun ló mú ni mutí òun ló mú ni ṣe zina òun ló mú ni tẹ̀lé egun òun ló mú ni gbẹ́kù rẹ̀ wọ̀ òun náà ló mú ni máa kọrin gbà fóòtà bó ló ṣe mú ni ṣe nǹkan tó tún máa fìyà jẹ wá lórí ẹ̀ mo rò pé yé wa àwọn náà wọn ní mánì náà ló bì í ẹ̀yin tẹ́ bá wo àwùjọ tiwa náà lónìí ẹ oríṣiríṣi náà báyọ̀ ti ṣẹlẹ̀ láàrin wa àtẹnìkan náà rè tó pẹ́ nìkan lọ sí di kìtàbọ̀ sùnà tó ń tì wọ́n á sọ fún ọ pé fọ́ọ̀mù kìtàbọ̀ sùnà rẹ̀ hàn níjọ́ tó bá tún sọ bẹ́ẹ̀ fóun eégún rẹ̀ ó dé èèyàn mo rò pé yé àwa ń ti wá orí bá àwọn bàbá wa làwa wà ohun táwọn bàbá bá pè gbogbo kìtàbù àsúnà rẹ má gbé dọ́dọ̀ tó ẹ lákò kìtàbù àsúnà rẹ. sẹ́yìn kìtàbù àsúnà ta kìtàbù ta ló súnà sẹ́bẹ̀yìn náà ríru wọn abẹ́ẹ̀ rí wọn hmm. kí làwọn náà ń pera wọn àwọn mùsùlùmí náà ni. torí ẹ̀ lànà bíi sallallahu alaihi wasallam sọ pé wasataftariqu ummati ila thalathin wa sab'ina firqa kulluha fin nar iná ni gbogbo wọn wọ̀. tọ́ ẹ sì mà kíkéèyàn kan lè ṣàdédé bára rẹ̀ nínú náà jahannam àfikọ́jẹ́pọ̀ náà ló ṣiṣẹ́ rẹ̀ nítorí o ṣe iná ni ó ti ọ̀ débẹ̀ tó àlómà kún yẹlẹyẹlẹ kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi tàpá sí àṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí pé ọlọ́run pa wá láṣẹ bẹ́ẹ̀ bó ṣe wá nínú súra Ali Imran àyà kẹtàlélọ́gọ́rùn ọlọ́run ni wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu ẹ̀dìrọ̀ mọ́ òkun ọlọ́run ọba gbogbo yín pátá korongodo ẹ gbọ́dọ̀ kún yẹlẹyẹlẹ o ẹ gbọ́dọ̀ kún yẹlẹyẹlẹ nítorí pé ìpín yẹlẹyẹlẹ ò lè ràn yín lọ́wọ́ ìpín yẹlẹyẹlẹ kúrò lójú ọ̀nà ọlọ́run kò lè gbé yín láì jẹ́nà ṣùgbọ́n a gbọ́ gbígbọ́ táwọn èèyàn gbọ́ wọ́n tẹ̀lé wọ́n tún pàpà pín yẹlẹyẹlẹ náà ni oníkálukú wọ́n ń wò yí pé ká ṣọ̀kan nídìí ẹ̀sìn ọlọ́run ká tẹ̀ láti ọlọ́run ká tẹ̀ láti anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ká má ya pàṣẹ àwọn ń wò pé kò pé àwọn bí káwọn pín sọ́tún káwọn pín sósì káwọn tàpá sí tọ́lọ́run káwọn máa tẹ́fẹ̀ẹ́ nú àwọn káwọn máa ṣe ń tó wà wọn wọ́n ní ló wà wọn ìdí nu tẹ́ bá sọ fún irú àwọn ẹni tó ń ṣe ṣíyà àti àwọn khawarij àti àwọn qadariya àti àwọn ẹni tá a pè ní jabariya àti àwọn màtẹ́zìlà àti gbogbo irú àwọn ẹni tó ṣìnà bíi murji'a tẹ́bá ní gbogbo yín pátá ta'alaw ila kalimatin sawa'in baynana wa ẹ padà wá sínú gbólóhùn ẹyọ kan eléyìí tó ṣe dọ́gba láàrin àwa àtẹ̀yìn kálukọ́ fà tẹ́fà sọ pé gbogbo ẹ̀yin súfì ayé gbogbo ẹ̀yin ń tọ̀rí kọ̀ gbogbo àtẹ̀yìn tá à ń ṣe sàǹsà tẹ́ gbé hàn gbangba pé ń tọ̀rí kọ̀ là wà àtẹ̀yìn tá à ń ṣe súkẹ́súkẹ́ tẹ́ pẹ́ ń ṣe ní kọ̀kọ̀ nígbà tẹ́ bá jáde sáwọn èèyàn ẹ̀yin náà mọ pálù súnmọ́ lẹ́yìn náà ẹ̀yin náà jáde wá àtẹ̀yìn tá ń ṣe ń ṣe àmúlùmọ́là tẹ́ ní ẹ̀yin o súfì ní sálàfitún ní alùsùnà nìyí bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin gangan fúnra ara yín yìí báyìí mọ́rìjì ìtún nìyí gbogbo ẹ̀ lọ papọ̀ gbogbo yín náà jáde wá. ẹ dákun wa sunnatu rasuli sallallahu alayhi wa sallam méjèèjì ní tọ́pa wá pọ̀ eléyìí tó ṣe é pé ká pín yẹlẹyẹlẹ lórí ẹ̀ kí lọ́wọ́ á dé fẹ́ máa ẹ̀rí kó ní kálukú sọ pé ẹjọ́ ẹ̀fọ́ mú kìtàbù sunnati àti ẹ̀wà lè gbà kẹ́nìkan wá fẹ́ wọ́n fẹ́ pò wá mẹ́rẹ̀ ike ká fi tiwa lẹ̀ fún tiwọn abẹ́ ti ẹ̀gbọ́rọ̀ ẹ̀gbọ́rọ̀ ká fi tiwa lẹ̀ fún tiwọn kí ni tiyín náà tẹ́ di mu kí ni tiyín tẹ́ di mu ìfẹ́ nu kí ni tiyín tẹ́ di mu agídí kí ni tiyín tẹ́ di mu odó àtàìmọ́kàn oníkálukú wa di tiẹ̀ mu àwọn ò ní fi sílẹ̀ fún tọ́lọ́n àwọn ò ti sílẹ̀ fún tànàbí Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni inna alladhina farraqu dinahum wa kanu shi'an lasta minhum fi shay innama amruhum ila Allah thumma yunabbi'uhum bima kanu yaf'alun. dájúdájú àwọn ẹni tó ṣe pé wọ́n pín ẹ̀sìn wọn wọ́n pín sí ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn náà wá dẹni tó ṣe wípé. wọn pín yẹlẹyẹlẹ alábi ìwà anábì sallallahu alaihi wasallam e sọ̀kan nínú wọn èyí sọ̀kan nínú wọn ẹ̀sìn tó dúró dọ́gba pín wọn náà lẹ̀sìn tọ́lọ̀ ń fi rán anábì anábì ọ̀yẹsẹ̀ lórí òdodo anábì òkúrò lórí òdodo ìwé nínú wọn ila Allah wọn ṣe ń padà ẹlòmíì ثم ينبئهم بما كانوا يفعلون lẹ́yìn rẹ̀ lọ́lọ́run wàá fún wa nírò nípa nǹkan tí wọ́n ń ṣe níṣẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa tún kọ̀ fún wa láti jáni tí ó pín yẹlẹyẹlẹ ó ní wala takunu kalladhina tafarraqu wakhtalafu min ba'di ma ja'ahumul bayyinat wa ula'ika lahum 'adhabun 'adhim ẹ má ṣe dàbí àwọn ẹni tó ṣe é pé wọ́n pín sọ́tọ̀ọ̀tọ̀ wọ́n yapa. lẹ́yìn ìgbà tí àwọn ẹ̀rí tó múnádóko tó ti dé wá bá wọn ọlọ́run láwọn eléyìí àwọn náà ní ìyá ńlá ní ọ̀jẹ̀ ọlọ́run kọ́ fún wa láti pín yẹlẹyẹlẹ ọ̀pọ̀ ká ká di ọba mú ká di Muhammad ká di mú ọba ń pè wá lọ sídìí kì í máa èdè àbí ìran báwa ìran ẹ̀yà Yorùbá táǹjọ́ ń ṣèdè kan náà ẹ jẹ́ ká jọ ṣọ̀kan ẹ jẹ́ ká jọ ṣọ̀kan kí la fẹ́ pín yẹlẹyẹlẹ sí ṣé Ìgbò ń bẹ nù wá ni sáwùsà ń bẹ nù wá ni ṣé àwọn ìgbìrà ń bẹ nù wá ni táwọn gàlà ń bẹ nù wá ni ebi bá àti dòmà tí wọ́n ń bẹ nù wá ni tíbi tí wọ́n ń bẹ nù wá ni àbáwọn gas àwọn àwé àwọn bìrọ tí wọ́n bẹ nu wa ebi yóò bá ń gbogbo àwa ẹjẹ sọ̀kan ọmọ òdùdú à kìí ṣe lẹ́yìn ẹlẹ́yìn afẹ́ sọ̀kan lórí shirk sẹ́wọ̀n kó dùdú à tọ́jú pò náà ní ìpìlẹ̀ ńtẹ́ fẹ́ fi sọ̀kan òòsà kan lónà wọ́n ti sọ́dọ̀ òòsà wọ́n ní oríjìnàlì kìí sọ́sà ẹ̀ bọ̀tí ń tọ́ padà wàá dà ńkọ́ òòsà náà ní síbẹ̀ ń bọ̀ tó àwọn ò lè sọ̀kan lórí ẹlẹ́mi bẹ́ẹ̀ nìkan máa tẹ̀ ń gbérù ẹ̀ bọ̀ kọ́mọ wọn tẹ̀ ní wàláhì ọ̀tẹ̀ ọ̀fà tẹ̀tẹ̀ di ah, ọ̀fẹ́ wa sọ wá di káfìrí lẹ́yìn gbàtà ti jẹ́ mùsùlùmí ọ̀fẹ́ sọ wá dọ̀sẹ̀ bọ̀ lẹ́yìn gbàtà wà ti ń ṣe ìmánì mo rò pé yé wa ìrẹ́ tó máa ń gbà sí àkàsókè kọ́ ọmọ tó bá sọpọ́tì o kọ́ ọmọ bá lọ dàbí ẹni tó yà ọmọ ìlú kan náà jọ ni wa kí là ní ṣọ̀kan sí àbí òye wa òkè lẹ́yìn ìsàlẹ̀ ọ̀ra sàjámẹ́sífà sunsun òkè àdó sáàbù pàtẹ́mẹ́tà ó kọ́ lásán ni ebi ìlú náà ni fa ah, kájọ ṣọ̀kan kí a kọ́ máa di létí ẹsọ kan ẹyin lẹmu sọmọ pé gbàtà iná bá ṣe títí títí ẹ mọ pé gbọmọsọ ó gbẹ̀yìn o sọmọ pé ẹ ṣerúkúdé àbíòde àwọn aláàlálẹ yìí wọn ò ní fi yín lẹ ṣerúkú àbí ẹsẹ ṣerúkú gbàtà ẹsẹ kò sùn aláàlálẹ yìí mo ní gbé kakọ lẹ́tà sí ẹ rí islam ò wá lọ sídìí tó tún bẹ́ẹ̀ sìn wá islam tó bá tún yàn bí kìí gbé lọ sídìí tí ó tún á padà di pé ọ̀rọ̀ rẹ̀ dàrú polúkúrú musu. ó sì ní ká ṣọ̀kan lórúkọ state ntí Islamu ń pè wá lọ sí ìdìrẹ̀ kìí ṣe ṣọ̀kan lórúkọ state gbé abẹ́ ọ̀yọ́ state unis pé ìbàdàn ìbàràpá méjèèjì o òkè ògùn o ògbómọ̀ṣọ́ o ọ̀yọ́ o ẹ jẹ́ àṣírà wa lọ́sùsù ọ̀wọ̀ irọ́ lásì. ẹ á tó ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ àtiwájú ni wá àtiwájú ni wá ṣé tí islam ń pè wá lọ sídi rẹ̀ irọ́ lásì. islam ń pè wá lọ sídi tó ga ju gbogbo rọ̀ lọ. àbíká pé ká sọ̀kan ló kọ nàìjà ipe six geographical zones. ẹ já sọ̀kan south west south east south south not central, not west, not east. We are all one. Keep Nigeria one. Èsì tí Islam pè wá lọ sí ìdí rẹ̀. Ó ju gbogbo rán lọ torí gbọ́n bá yá nísìn tán bá pípò tó jẹ́ pé gbogbo ẹ̀ north central north east lọ́lọ́ gbogbo àwọn yòókù ọ̀yàrí àbí wọn níyàrí keep Nigeria one. Wọ́n bá wò. Mo rò pé yé wa. Ẹ̀ ẹ́ torí pé gbogbo ẹ̀ ní í ṣe pẹ̀lú ọkà yìí náà ni àtẹ̀bà àbí túwó àbí apú ìṣọ̀kan tí islam ń pè wá lọ sídìí rẹ̀ ẹ̀dí tí rọ̀ lọ́mù ẹ̀dí súnà anábì wa muhammed sallallahu alayhi wa sallam ó lè yá dì mú tí èso bú láéláé ó lè yá dì mú sẹ́nìkan ò ní lè borí rẹ̀ láéláé ó pè ní lọ sídìí oríire láyé tí jẹ́kọ́rọ̀ ẹ̀ ọ̀dà tó di lọ́la gbẹ̀ndàlùkìyàmù torí ẹ̀ tọ́lọ́mọba bá ń sọ̀rọ̀ ṣọ̀kan àwọn àyà. gbogbo tá kà yi ti ń tọ́ka sínú kí ẹsẹ̀ tẹ́wàá máa mú àwọn àyà yẹn wá pé ìṣọ̀kan ìlú ìṣọ̀kan ẹ̀yà ìṣọ̀kan ọmọ àdúgbò àbí òye wa ẹ ti ṣe àyà lò ẹ ti gbé lọ sáyè tí èsì tiẹ̀. torí ẹ akramakumullah tẹ́lẹ̀ ìbá yé wa kí là ń tie tori e ko mo to le ba ye wa sí ọlọ́ni wa anna hadha sirati mustaqiman fattabi'u wa la tattabi'u subula fatafarraqa bikum 'an sabilihi eléyìí ni ojú ọ̀nà tèmi eléyìí tó là gààrà oníkẹ́ ẹ̀ máa tọ̀ a fẹ́ lọ sí Ìbàdàn oníkálukú wa la mọ̀ ọ̀nà tó là gààrà tó gbé ní débàdàn nínú kọ́ gbọ̀nà ọ̀yọ́ kọ̀bá àjọ náà ti tẹ́lẹ̀ kọ̀bá àjẹ́ tuntun àbí kọ́ gbọ̀nà owó gbogbo ọ̀nà méjèèjì ó padà gbé ní Ìbàdàn àwa sí tàìsí ẹnìkan wá lọ́nà kan bẹ ọ̀nà gbowó ni inú gbó lábàdí bẹ ẹ dákun ìgbòho síbàdàn látògbó mẹ́sàn àmọ́nugbó látùn bá dé gbòho tabati wa dé gbòho kádìjú ká yájú ni tábà bára wa lọ́yọ̀ à níbàdàn àbà ẹ̀ dínkù ẹ̀ dínkù sọmọ pé wọn náà ní fẹ́ tẹ̀lé wọn torí pé tí orí tiẹ̀ tó bá sùn gbàgbé ẹnìkan nú ẹni nu mọ́tò pé bọ̀dá mi ẹ má jẹ́ àtẹ̀ láwọn fúlàní o mo rò pé yé ọ̀nà ibi tí wọ́n fẹ́ ká gbà yìí ọlọ́mọ jẹ́ àparun o ọ̀nà tó yẹ kálukú ìbàdàn la dágbére fáwọn èèyàn lé o bí kankan bá tiẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n gbúrò wa mọ́ ọ̀nà mélòó wọn wà lọ ọ̀nà ọ̀yọ́ àbọ̀ náà ìwọ. sójú ọ̀nà tó làgà ara wà ńlẹ̀ ẹlẹ́tẹ̀lé ẹ̀yin wá ní ọ̀nà ṣéwù kan lẹ tẹ̀lé ọ̀nà àwọn àfáà yín kan lẹ́yìn fẹ́ tọ̀ ọ dájú pé èèyàn fi àlùkìyàmà rẹ̀ ó fi ń tayò wàláhì èyí tètè dá àmà láyé nítorí pé àti ọ̀daràn àtẹni tí ń ṣe tọ́lọ̀ ìmọ̀ àjọ da fún kálukú láyé ni àti mùsùlùmí àti káfìrì ìmọ̀ da fún kálukú láyé ni tẹ́ máa ń ka àwọn olówó ayé lónìí ẹni tó fẹ́ lówó jù láyé lónìí wọ́n yìí ṣe mùsùlùmí mùsùlùmí náà ní tiwọn ọlọ́run ọba òfin tẹ̀sìn pín ọlọ́run máa fún kálukú àtẹnitọ́fẹ́ àtẹnití ló máa ń fún nílé ayé ṣùgbọ́n àkìlíàmà ọlọ́run bá kìí bá fẹ́. sábà sọ yìí pé torí pé ẹ ẹ kí ni wọ́n ń wá àwọn náà ń mọ́tò àwọn náà ń mọ́tò wọ́n kọ́lé àwọn náà ń wọ́n ń náà ń olóòní tẹ̀lé ẹni ọlọ́run fẹ̀sìn rán oníti ọ̀tá àwa ń tọ̀ ọ̀nà míì táwọn èèyàn tí wọ́n bá rẹ́rìn lórí ọ̀rọ̀ rẹ lónìí màdájú pé tí wọ́n fi sunkún làwọn fi rẹ́rìn tí wọ́n lọ màdájú wípé ẹkún tí àwọn abánidárò ọmọ sun nídìí òkú rẹ ń jọ́tọ̀ ọba kú ọmọnilẹ́gbẹ̀ẹ́ tí wọ́n máa sùn níbi tó wà. ẹni tí ò bá ti ka ẹ̀sìn kún tó bá fi sílé ayé yìí sílẹ̀ kò sí ìyànjú tẹ́nìkan lè gbà lẹ́yìn rẹ̀ tí ó wúlò fún ọ. bó o sókè kúránì gbàgbà kò tiẹ̀ wúlò bó o kà fún mùsùlùmí gidi gan kò wúlò torí pàlùkùránì àwọn àlàyé lọ́lọ́run sọ̀kalẹ̀ fún kò ní kẹ́ máa sókè rẹ̀ fókù à ń bọ̀ sí bọ́sí ìdàláìlù kan tó jẹ́ pé òun ìsìnà náà ní tẹ́lẹ̀ náà ìkàkùkà ìsọkúsọ ló kún bẹ̀ wọ́n wá ní wọ́n ka dàláìlù fún ọ wọ́n tún dáràn bọ́ ọlọ́run. ìwọ ni kò tètè túnra rẹ bí lónìí ẹni ò tí ì kú ayé ń bẹ fún láti ṣàtúnṣe tí ẹ bá ti lọ báyìí àbámọ̀ ló ṣẹ́kù kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó ṣàánú wa torí ẹ̀ eléyìí ni ojú ọ̀nà ọlọ́run làgàrà ó ní ká ẹ máa tẹ̀lé o ẹ má tẹ̀ láwọn ojú ọ̀nà tó pín yẹlẹyẹlẹ lọ́tún àti òsì kẹ́ ẹ má bàa dẹni tó ya pakó lójú ọ̀nà tọ́lọ́n. ẹ rí i pé ìfẹ́nu ní máa jẹ́ ká ya pa ẹ kílẹ̀ ló wí ọlọ́lọ́ ń hmm, àwa lọ́dọ̀ tiwa kò bá wa láàmú kí ni wọ́n ń pè yín ìfẹ́nu. ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ni wọ́n ní taquluna hadha indana ghayru jaizu faman antumu hatta yakuna lakum indu ẹ̀yin sọ pé eléyìí lọ́dọ̀ tiwa lọ́dọ̀ tiwa kọ̀tọ́ táwa ní tẹ́ fi lọ́dọ̀ ta ní kílẹ̀ jámọ́ tẹ́ fi ní ọ̀dọ̀ ẹni lọ́dọ̀ tiwa kílẹ̀ jámọ́ tẹ́ ní ọ̀dọ̀ ìfẹ́nu ló máa mú ni sọ bẹ́ẹ̀ ọ ìfẹ́nu. èmi kan ní bá wí kí ni ìtumọ̀ rẹ̀ ìfẹ́nu wọn kà tí sojú abẹ́ ń kó fún ọ ní tí ń dọ̀ láàmú ni. èyí mò ń wí mọ̀ kájú ẹ̀ èmi tẹ̀lé tí wọ́n wí kí ni wọ́n pè é ìfẹ́nu ọkàn rẹ ní sojú abẹ́ ń kó fún ọ. ó yẹ sábàbí kan mú káwọn wọn lọ láti bọ́ sódodo ọ̀rọ̀. ìfẹ́nu tẹ́ rí yẹn ó máa ń tì yẹn tìkùtì ni wàláhì òní máa tẹ òfin ọlọ́run lójúmọ́ lẹ̀ tọ́mọ tẹ́sán náà nábì malẹ̀ pa <laughs> bọ́bá dídọ́ gbé nílẹ̀ kìí àmọ̀ gan bọ́lọ́wọ́ bá ti torí gbogbo orí eléyìí fi bí tí wọ́n kọ́. ọ̀kọ́lu lan tamassana an-naru illa ayyaman ma'duda. níbòmí illa ayyaman wọ́n ní táàbà tiẹ̀ wọ́n náà ká tiẹ̀ pọ̀ dàrán ni wa ẹ dákọ̀ ẹ̀ wò wọ́n ti tẹ̀lé fẹ́ẹ́ nu gbogbo nǹkan ti bàjẹ́ o ó wá ní káti ẹ̀ wá pé ní tàǹsì yìí náà ìtẹ̀lé muhammadu àìsè kínní kápẹ́ yọ wá fàyà fún wa ọjọ́ péréte lásán ogójì ọjọ́ níjọ́ méje sógójì ọjọ́ àbí òye tábà ti kó mbẹ àwa lọ́lọ́run dá àlùjáná fún gbogbo eléyìí kí ni wọ́n pè ìfẹ́ ẹnu tẹ́bárẹ́ nìkan tó yapa sí súnà ẹgbẹ́ lórí òṣùwọ̀n ẹ̀rí pé gbogbo ohun tí mò ń sọ yìí ọ̀kan nù alákọ̀ọ́kọ́ tí ọba dà láàmú ẹbọ sórí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ojú ọ̀nà àwọn bàbá tiwa sábàbí kejì nù ojú ọ̀nà àwọn bàbá tiwa làwa ń tọ̀ bàbá yẹn kú ẹni kó o sì sí yóò gbé wa kúrò lórí ẹ ẹ mọ̀ gbọ́rú ẹ yéé ṣe bàbá ńlá kù ọmọ rondo kú ni ó gbé ọ kúrò lórí ẹ irọ́ lásán ọ̀ ń tan rẹ̀ dáadáa sòtórí pé àwọn ọmọ rò fáwọn rọrọ sọ ni ṣé wọn mọ ibi tí bàbá rẹ wà á ọlọ́dà kò má sí wa lẹ́ni òfò bàbá tó ń fi ṣe fáàrí tó ń fi ṣe yaran nọ́mbà wo lọ́mọ tó mú ipò wo gangan bàbá yìí wà ní. ṣé bá ń bẹ lọ́nfẹ́ ní tó bá kú mùsùlùmí kó sórí rẹ ni àwọn ọmọ ò lè fọwọ́ sọ̀yà fún mi nìsín kó sọ pé ibi tí bàbá rẹ wà ní bàbá tó ti kú à ń bẹ lọ́n fún wa tó bàbá òun ọwọ́ ayé mi torí ọlọ́run fún wa ńlá ka ẹ̀ láka ìga o téèyàn bá ń lò dáadáa mo ti mọ̀ pé bàbá mi kan tó kú nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí wọn ká pé bàbá mi tiẹ̀ mọ́ kí o nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí bàbá mi máa ń ṣe títí tí bàbá mi fi kú ń dá nǹkan kan mà nínú tí bàbá mi ń sọ pé kódà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí bàbá kú látàrí pé mò ń kẹ́kọ̀ọ́ látàrí pé mò ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ látàrí pé mò ń gbá kíyèsí ẹni tó máa ń parọ́ fún yẹn náà èyí ó padà mà bí rọ́ọ̀nì èyí ó sì padà mà bó tọ́ ni eléyìí wí eléyìí náà tún wí eléyìí náà tún wí wọ́n sì ń báàkì gbogbo ọ̀rọ̀ wọn pẹ̀lú ẹ̀rí mo tún wá padà sínú àwọn ìwé mo tún kà fúnra ara mi náà pé kò ní padà yé mi pé káì àfikọ́ lọ́wọ́ forí jìn bàbá o nǹkan báyìí tí bàbá ṣe kú ọ̀dà o nǹkan báyìí tí bàbá ṣe kú ọ̀dà o nǹkan báyìí tí bàbá ṣe kú ọ̀dà o ẹ̀dàpọ̀ yóò yé yàn àbí òní yé yàn yóò yé yàn ókè mọ́ á sọ pé tí bàbá mi ṣe kú lèmi náà fẹ́ ṣe tí bàbá bá jọ ma jahim kájọ pàdé ń jahannama àyítúmọ̀ rẹ̀ nù ńgbà tó bá sọ pé tí bàbá rẹ̀ ṣe kú ni wọ́n fẹ́ ṣe ẹ̀dàpọ̀ tó rọ́ lọ́n tẹ́yìn náà bá ní sá ṣé bàbá yín tún ayé ṣe ni nígbà tí wọ́n ní kẹ́ máa lé aláǹgbá ká kótó di pé wọ́n kú tẹ̀ èyí ò nídìí pé kí bàbá ọ̀sẹ̀sẹ̀ kú kó tó dà mọ́ bàtà málàǹgbà ọ̀hún ṣé a fẹ́ fi rò fọ́ ni àbá a fẹ́ wo mẹ́gùsí ẹ málàǹgbà dé bàbá rẹ bá di sọ́júrì wọ́n bá mú abẹ́fẹ́lẹ́ wọ́n bá ń ṣiṣẹ́ abẹ́ fún aláǹgbà nígbà tí wọ́n la àyà rẹ̀ abẹ́ rí nǹkan mẹ́rin nígbà tí ó ti pollute wọ́n fẹ́ yọ̀dọ̀ sí wọn náà tún máa wọ pé bàbá ìbúrò bàbá ìbúrò bàbá rẹ̀ wà máa fẹ́ kójú àwọn pàdé kó wo bó ń sojú àánú kan pé à sẹ́yìn ká fẹ́ yìí lẹ̀ fún ni ojú àánú kí ló jọ láàmú ọ̀yà múlá èkejì wọn lọ làkùn ẹ̀. tó wọn náà ti ń kọ́ sẹ́fírì wọn náà ti máa mọ̀ láti gbà pé àwọn bàbá ìbúrò pọ̀ àwọn bàbá yìí ọ̀dà ọ̀dà bàbá rẹ̀ ní kẹ́ gbàgbàdà kaná ẹ ti wá dáná sí agbádá yìí láti bí ẹ̀yìn àṣùbà títí ó fi di ẹ̀yìn sọ̀láàtù làásù alẹ́ rí tó wákàtí mélòó mathematicians bí wákàtí mélòó kápẹ́ from six to five eleven hours tọ́ ilé yìí àwọn di àpò lànà ní santo. apẹ̀rìn tí ó gba iná dúró fún wákàtí mọ́kànlá sẹ́mi kó nù múra. nítorí pé tọ́ba di pé iná ìbá gbóná pọ̀ apẹ̀rìn ó apẹ̀rìn wa jala gidi ń tiẹ̀ náà ọlọ́run ní kọ́ fọ́ kó sì lùkọ́ yá bàbá rẹ̀ bá ní kọ́ lọ mú olóńgbò tá a dè mọ́lẹ̀ abẹ́rẹ́ di olóńgbò mẹ́lẹ̀. wọ́n bá mọ́ lóńgbò wọn bá sọ́ọ̀tì ló agbada sọ́ọ̀mù pé wọ́n kọ́kọ́ mọ́ bá mi. wọ́n ní kọ́ọ̀tù àbọ̀ ọ̀fẹ́. ṣé ọmọ àlè ni wọ́n ní àbọ̀ ọmọ ọkọ. àwọn bàbá wa lọ́mọ tájà náà kó bá bí kèé yàrá yẹn ni kó ọmọ tó dáràn bá tó bá bí ọ̀daràn ló náà jẹ ọ̀daràn ni wọ́n sọ́ọ̀mẹ̀ <laughs> ni wọn náà bá bí olókùn lọ́ọ́ bá sọ àmọ́ bá ah ẹ̀sìn sọ̀rọ̀ lọ astagfirullah sátì má jẹ́ bàbá rẹ̀ ọgbọ́ astagfirullah ọ̀kàmù. ṣebí ìwọ nǹkan kan sọ fún ọ náà ẹ̀mí rẹ pé ìkà nìyí kí ló kọ́ lé yín ganan rí ó kọ́ lé wọn sì kọ́ ni ilé kà lọ́yẹ̀ fún ọ sọ lé yín. bàbá rẹ̀ ò tí kú wọn náà ti dáyùn mọ́ bàbá rẹ̀ ni ọlọ́gbé wa láwà bá gbé wa láàdì wọn ni ká ẹ̀hán tàbátì àdá oníkọ̀rínkọ̀dì láti parí lẹ́tì hàn oppositely tabbat yada abi lahabi wa tabb sẹ́rí wa tabba yun ẹ wàá bẹ̀rẹ̀ láti bá mushaddada tá ọ tẹ̀lé wá ọ ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé bóòlù àkàyùn bàtà wà la ilaha illallah ẹ sọ pé bábù táwà torí bá méjì ni bábù táwà sọ̀rọ̀ lọ́nàánù wàláhì tí ó bá jẹ́ pé dọ̀tí bá ti fẹ́ sí ọlọ́pọlọ kí bàbá rẹ̀ nǹkan tó kú ó ti mà ọ̀daràn bàbá ọkàn ní sọfáwà ni ká má bàa pọ́ ọmọ rẹ̀ gan pè lọ́daràn. ok gbogbo àwọn nǹkan wọn yóò bùkátà kẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ ṣe wáàzì rẹ̀ fún un. bàbá rẹ̀ ní ìsìn gbogbo àwọn àti ọlọ́run tó fi pa wá bàbá rẹ̀ ò ní tẹ̀lé gbogbo ń tọ́ta kó tọ́lọ́ ni bàbá rẹ̀ ò máa ṣe bàbá rẹ̀ sì kéwò tó ọ́ dájú wọn náà mọ̀ pé bàbá rẹ̀ ń ti ń ṣe ọ̀dà ọwọ́ aṣọ pé ń táwọn bàbá ń ṣe ni gbogbo ń táwọn bàbá ń ṣe làwa ń ṣe òun kéṣe gbogbo wọn ni wọ́n fọ́nu fọ́ra ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mọ̀ kó daran làwọn ìsọkúsọ làwọn sọ bàbá òun bàbá rẹ̀ anábì bàbá rẹ̀ àbí sàbẹ sọsẹ sì máa pẹ́ni tó bá ti fẹ́ gbé bàbá rẹ̀ tayọ àlà kò ní kà anábì gan kún mọ́ à ń bọ̀ síbọ̀ sí sàbẹ ńlẹ̀ẹ́lẹ̀ ń bẹ̀ o ilẹ̀ ńlẹ̀ pátápátá ni wọ́n gbé sàbẹ sí nítorí kọ́sà lè fún bàbá rẹ̀ ní ntójú agbára bàbá rẹ̀ lọ ọ̀daràn ọmọ má dáràn sí lọ́rùn ńlá àwọn bàbá ń pariwo ọmọ tó sì fẹ́ dáràn bọ bàbá lọ́rùn òun ké betebete ni pé ẹ̀yin bàbá náà ni ń tẹ́ni ká máa ṣe là ń ṣe. inna wajadna aba'ana ala ummah wa inna ala atharihim muqtadun nínú tí èjẹ kéèyàn ṣe súnà nù. Ah, tí bàbá rẹ bá jẹ́ kó ń súnà nù tọ́ bá fi lè yapa sí bàbá rẹ̀ ah, ó ṣe wàhálà nítorí pé tó bá ti ń yapa sí bàbá rẹ àwọn èèyàn tó mọ bàbá rẹ ló ń súnà kí ni wọn máa wí ah, ah, bàbá yìí ṣe báyìí bàbá ọ̀sọ́ báyìí tó o rí i pé wàá lọ bọ̀ láyé yìí ńgbà tí wàá lọ bá bá ọmọ tí bàbá rẹ jọ ń súnà pé kí ni wọ́n fẹ́ fi súnà sílẹ̀ sí àwọn ìyáláyà àti bàbá ńlá wàá lò ṣe ní bá ọmọ tí bàbá tiẹ̀ jọ ń bídíà tó ẹ bídíà ló ń fẹ́ bá kú ìyáláyà wàá lọ bà tó láwọn èèyàn níjọ gbádùn jẹ́ ọmọ lórí ti bàbá rẹ̀ ilẹ̀ ti mọ́ kọjá kí wọ́n wá jẹ́ kórè àánú ló kù sí. eléyìí tún jẹ́ sábàbí mi nínú nǹkan tí máa jẹ́ káwọn èèyàn ṣìnà ẹlòmíì tún dá dó lórí bàbá yóò la àtàwọn bàbá ńlá mi àwọn bàbá tiwa àtàwọn bàbá tó bí àwọn àtàwọn bàbá tó tún bí àwọn àtàwọn bàbá tó tún bí àwọn mo lè kà á dé pele mẹ́ẹ̀ẹ́dógún sẹ́pẹ́ àwọn bàbá ńlá tiwa kéwù làwọn máa ké irọ́ kéwù rú èwù ebi kí o ká jó orí ọká mórí ejò yìí náà ni ṣé kí o ní wọn ń pè lẹ́yìn ẹ lákàn ẹ bá ń wá àdéhìí tánàbí ti ní ká jó ọká mẹ́jọ àbí ejò ká jó má láǹgbà abẹ́ rí nǹkan mẹ́rin ká tún wá lọ wá ewé àti ká fi kún àti èpo ọ̀bọ̀ ká dà sí i. irọ́ lásán ó pa àwọn bàbá rẹ̀ àwọn bàbá aláwo àwọn bàbá aláwo àwo lélẹ́yẹ ńbọ̀lọ́wọ́ àná kí o tẹ́bà mọ súrà tó ti ní kẹ wá ìjọ ọká orí rẹ̀ kẹ sakọgbẹ tó ẹ wàá dà papọ̀ mọ́ ewé kínní kan báyìí báyìí báyìí báyìí a máa fi sín gbẹ́rẹ́ sí wọn papọ̀ tá a bá jó tó bá dúdú tẹ́bà mọ ayé àtọ́sọ bí àti súrà ẹgbẹ́ bù tẹ́bà á rí mu wa kẹjọ alùsùn náà ìjẹ́bẹ̀ ẹ̀ tẹ̀. gbogbo ọ̀rọ̀ lásán táǹkó ká ẹlòmíì bàbá rẹ̀ ò kuta kú tá sì rí tètú sí torí pé tíra anákẹ́lì bàbá rẹ̀ ọ bọ́ sí lọ́jọ́ kan gbà bàbá òsì ńlẹ̀ òun sí wá sí o wàláhi wàláhi kò tí ì sí tó péjì mẹ́ta tó náà ti rí káì ọ̀daràn gidi làwọn bàbá yìí <laughs> torí bàbá tí mo wí láwa ni ọ bẹ́tà kọjá yìí pé ẹ̀yìn ihò àwa dífàlà ni ọmọ gbé sórí kí ló ṣẹlẹ̀ ǹgbà tó sì ó sì débi péjì méjìlá ló sì ó sì pé eléyìí tá a bá bá débi á tẹ odò fa kọ̀ wá tètè rí yorùbá nǹkan ọkà ni ó du ifá ìwọ ló du ifá ọ <laughs> wá lọ gbé fún ọ wá kọ yorùbá ń jáde ọ wá lọ gbé fáwọn tó mọ yorùbá àwọn àni odù fánù bóòlù ẹsẹ mọ̀ pé fáni àlédè yorùbá tán bá sọ pé odù kí ni máa wá lẹ́yìn rẹ̀ ìfà lórí ẹsítéètì kan gbà tán ní kíní kan àwọn gbé kíní kan jáde odù mọ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń fa àwọn ọmọ sùkúù ní bíi wọ́n ti pè kọ̀ǹpútà kéékèèké táwọn ọmọ ọmọ gbé lọ́wọ́ wọ́n ní kíni àwọn ní odù ọpọ́n àmà ọpọ́n àmà kí làwọn yà pé ọpọ́n ọpọ́n fa torí èdè yorùbá yìí ó láwọn kẹta máa ń líǹkì ma ẹ wá lẹ́tẹ̀ odù ìwọ ọmọ kó dù ìfà kọ́ ní ọ̀wà lẹ́yìn rẹ̀ àbí fà so kìí ṣe pé ìfà ìfà nítorí ọ̀wà lẹ́yìn rẹ̀ ní ni ìfà odù ìfà mo lọ sí rí àbá kìnìún rà nù mọ kàn fẹ́ tọ́ màmá ń kọ́ yorùbá fún yorùbá ni. <laughs> òun náà tó àríkà bàbá òun bàbá òun tẹ odù fa ẹni tí ń tẹ odù fa ń da fa so wọ́n sì ń pera rẹ̀ lè máa mú ọmọ tó rí wọ́n tún kọ́ kínní kan wọ́n ní oògùn àmùdò oògùn àmùdò ṣé èdè Yorùbá nù àbẹ́dẹ àwọn Fúlàní náà oògùn àmùdò ṣé nǹkan kan jẹ́ bẹ́ẹ̀ lédè yorùbá ẹ̀yin yorùbá àmọ́ ń bá sọ̀rọ̀ ẹ dáhùn o ẹ dáhùn ẹ̀yin bàbá yorùbá náà tó ọmọ ọmọ kà tó bá mú ìwé òun ọba tún kọ́ ó lọ gbé bẹ́ẹ̀ nìkan kí ogun àmùjò àárẹ̀ wo làmùjò lédè yorùbá <laughs> nígbà tó wá kà mórí ọ́ ọ̀daràn làwọn bàbá yìí ẹ wọ́n láàyè abájọ tó fi ń ṣe zina abájọ gbogbo kọ́sítọ́mà dára wọ́n ti ná síbà tí ẹ bá subhanallah so ìwọ náà ti mọ àwọn bàbá o bàbá o náà ló pọ̀nkọ́ sí àlọ́rọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn bàbá rẹ̀ wọn àtàwọn kan wọn á láwọn jẹ́wọ́ báwọn ṣe ń jẹ́ fún wọn wọn á gbé odidi màlúù wọ́n ti fò ń gbẹgbẹ́ bàjẹ́ wọ́n ti wá hàn tún yẹn kalẹ̀ nu báàfù sẹ́wọ̀n pé yorùbá ní tí ń tà ń jẹ́ bá tán kí ń tà ìjẹ́ náà máa ṣe kí ni kọ́ máa múra nígbà tí èsì kó jẹ ọ̀bọ ní bọ́tà ẹ wá gbé àǹtúkalẹ̀ wájú màálù ẹ̀sọ̀ alukurani dàgbò wọ́n á gbé kalẹ̀ ike kí màálù ọmọ amú torí àǹtú àǹtú àǹtú ó ní ìdí àlàyé tó pọ̀ ní ìsìn ebí àǹtú náà wọ́n hàn fún màlúù ni màlúù wa mú gbà tó ń wòró mi ó mú láàmúyé wọn á gbé inú kòtò gbà tó á gbé inú kòtò wọ́n ti wá ń fa okò àwọn àlìjánu pa àwọn bàbá rẹ̀ wọ́n fẹ́ pa àwọn ọ̀tá wọn lẹ́nu mọ́ni o wọ́n ti wá wọ́n ti wá fa àwọn orúkọ àlìjánu wọ́n fa wọ́n fa wọ́n fa wọ́n kàn dáná tún màlúù láàyè ní nínú kòtò wọ́n wá bò mọ́lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ àwọn ti jẹ́rí ọ̀tá nù. ṣé aráńtà nàbì ṣe náà nù sábà nàbì máa ṣe bẹ́ẹ̀ táwọn àbòláàbò àbújá wọn ti yanjú wọn ti pẹ́. nàám àwọn abdullahi ibn ubay ibn salol madina náà ẹ̀rí pé ó yẹ kó yé wọn náà nígbà tí èsì pé ọkàn jábọ́ ó yẹ kó yé ọ pé gbogbo àwọn nǹkan tó bá àwọn bàbá rẹ lórí ẹ̀ kìí ṣe islam kìí ṣe islam ambosibosi pé wàá pè ní ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam wọn náà máa ń tẹ̀ ń ṣe náà wọn á ń fa àwọn bàbá wo bàbá wo ló ń fi ń ṣe fáàrí sàábìn bàbá rẹ̀ ni bàbá wo ló ń fi ń ṣe fáàrí tábìrì bàbá wo ló ń fi ń ṣe fáàrí kò bá wọn sọ abẹ àmọ́ bá wọn tó bá wọn sọ abẹ ẹ dákun ẹ gbọ́n tí jẹ̀rìírì sọ ni àbí farazdak wọn ni ulaika abai fajini bi mithlihim idha jama'atna ya jarir al-majami'u àwọn sàhábà làwọn bàbá tèmi àwọn bàbá tí wà nù ń dẹ̀ sùn àbáwọn ta ni bàbá tí àwọn sàhábà bàbá tó àwọn lèèyàn fi ṣe bàbá téèyàn tẹ́ àmọ́ gbogbo bàbá mi dára ti gbé sórí àtẹ́wọ́ ní tìlọ títọ́ ẹlẹ́kọ̀ọ́ fi lẹ́yìn lẹ̀ téèyàn lè sọ bẹ́ẹ̀ sí Abubakar tí ò ní tẹ́ téèyàn lè sọ bẹ́ẹ̀ sí Umar tí ò ní tẹ́ ta ló lè sọ̀rọ̀ ẹ̀ sí Usman tí ò ní tẹ́ ta ló lè sọ̀rọ̀ ẹ̀ sí Ali tí ò ní tí kò sí olúwa rẹ̀ àwọn ètò ti sọ sísọ abẹ kan sórí tó gbádùn mọ́ ó mú abo rẹ̀ rà ń bo tẹ̀rí kọ́ gbádùn mọ́ tíyẹn bá di a Islam lágbára sórí tó bá ti fẹnu kọ́ báyìí wàhálà tó ṣe tó fi kó ìfẹnukọ rẹ̀ hàn yọkọjá àbíkí àfọ. ẹn tó ṣẹlẹ̀ ní pé ọ̀rọ̀ àwọn ṣí àmọ́ ń tó ṣẹlẹ̀ ní pé àwọn tíra kan ni àwọn alùsùnà náà lọ́kọ́ gbogbo eléyìí ọmọ fi hàn pé tó bá ti lè fẹnu kọ báyìí lára sàhábà jẹ bọ. àfi lójú àwọn arú rẹ ló ti lè níyì a sì dúpẹ́ fọlọ́ mélòó làwọn arú rẹ lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí ẹ̀ta horo lásán ni wọ́n fọlọ́ àwọn òtó rẹ sì wọn ò tẹ́ wà nù rẹ̀ sí. torí ẹ àwọn bàbá tiwa nìyẹn tí ẹnu rẹ tí bá ń wa rọ́ọ̀fù wa rọ́ọ̀fù sára àwọn sàhábà ò kó ríran o. kò lẹ́ ìka abáyé àwọn bàbá tiwa nìyẹn. tọ́jú ìnẹ́bí mẹtìlẹ́hìn mú rú àwọn sàhábà wa kó pin wọn bàbá tiẹ̀ tọ́ba tó. إذا جمعتنا يا جرير المجامع nígbà tí ìpàdé bá jọ pàwọ́ àti wọ́jẹ̀ rírù pọ̀ kó àwọn bàbá tiẹ̀ náà wà ẹ fi pàdé sí stadium àwa kó àwọn bàbá tiwa wá tán jẹ́ sọ̀hábà kó àwọn bàbá tiẹ̀ náà wá kárì irọ́ lásán báàmì báàmì báàmì ìwọ ń kọ́ kí ni wọ́ kí ni wọ́ àbí òye wa a síbẹ̀ náà lẹ́ máa ń dá aláṣà pé lẹ́sàlfàtà máa ń yàn kúlù káánà àbí inna malbata man yaqulu ha ana da kí wàá ní kí wàá ní. ok tani òní bàbá nu wa ni ta lọ jábọ pé kíni bàbá ni bàbá ń jẹ bàbá ò ju bàbá bìdẹ́lìlì pé kò sẹ́nìkan tọ́jà pé ó bímọ tá a wá ní kò tó pé ká pè ń bàbá kí láwọn á pè bàbí ò bàbí ò bá wà bọ́ ni bàbá ń iṣẹ́ bàbá rẹ bàbá rẹ ló ṣe tiẹ̀ ìwọ ló ṣe wala taziru waziratun wizra ukhra inú adé ẹ wàá máa tìràn mọ́ bàbá bàbá bàbá ìwọ òfin ní mànà bàbá bàbá bàbá bàbá ó rí òótọ́ ó fojú hàn gbangba àmọ́ nígbà tí bàbá rẹ ò ti ṣe ìwọ ò ní tẹ̀lé ẹbí náà lọ́pàá rẹ ti sọ̀rọ̀ ayé dọ̀tà súnà lórí bàbá bàbá bàbá bàbá bàbá sọ ma pé náà làwọn ọmọ rẹ náà tún torí ẹ eléyìí ń bẹ ẹnu sábàbí táwọn èèyàn fi ṣe súnà ìgbà míì àwọn èèyàn máa kọ súnà torí wọ́n ń kọ sí Yahudi àti Nasara àwọn ọmọ wò pé àwọn lọ́la Yahudi àti Nasara yẹn àwọn èèyàn máa ti sàn dọ́dọ̀ tiwa náà ẹ̀yin ò rí i pé àwọn àwọn náà ni wọ́n kọ̀wé kíkọ́ wa ẹ̀yin tẹ́ ń kọ̀wé àfẹnutọ́lọ́n bá sànù ìdínú bó ń ṣe ń kọ̀wé tó máa lọ lékè o má tan ara rẹ dànù ojú wo lẹ́ fi ń wo ọmọ méjì tó jáde ní yunifásitì fẹ́ẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n jáde ọ̀kan nínú àwọn méjèèjì suit ló máa ń wọ̀ yóò sì tún fi táì sọ́rùn èkejì jíjáde tó jáde ló bẹ̀rẹ̀ sí ní wọ jàlábíyà yóò tún dé fìlà funfun sí i ojú wo lẹ́ fi wà méjèèjì ẹ dákun ẹ má sábòsí ní ayé lẹ́vù ojú wo lẹ́ máa fi wò wọ́n wọ́n lè máa sọ fún ni ah afa mi style ìwé gbé o kódà láti gbà tó ti jáde yunifásitì yẹn ah yóò múra ni yóò múra gidi complete àbí òye ọ <laughs> eh, àmọ́ lóye wa ẹ bá abdulsalam ó ń tiẹ̀ ẹsẹ bi lè kí o ní yunifásitì tó abẹ rí nǹkan mi yóò lọ gbé dálà mi àwọ yóò ti dé fílàsì ẹlòmíì lọkọ ọbẹ jẹ lè má mú àbí ọṣẹ lọmọ tó sọ pé sáyẹnsì sáyẹnsì lọkọ jáde first class student. ẹ irọ́ lásán so ẹ̀yin náà mọ̀ pé ìwé tẹ kọ̀yìn tẹ bá fi lè sọ̀rọ̀ alẹ̀ fún ẹ ní sèse mùsùlùmí máa fáàkì ni tó bá fi lè sọ̀rọ̀ alẹ̀ fún wèé wọn ò ní mọ̀ mùsùlùmí ó ní múra bíi mùsùlùmí ó sì ní jẹ́ kọ́rọ̀ ẹnu rẹ̀ gan kọ́fẹ́ jọ ti mùsùlùmí amos náà ti kọ́ tẹ̀lé súnà ṣé bẹ́ẹ̀ máa fi súnà ṣe yẹ̀yẹ́ náà ni ní ìsìn mùsùlùmí bàbá yìí mùsùlùmí lọ́mọ yìí bàbá táwọn ń pè mùsùlùmí yẹn òun kàn ń bẹ lórí pé mùsùlùmí pé ń ṣe sọ́láàt àbí òye wa so ọmọ táwọn ń pè ní alùsùnà yẹn òun wá ń ṣe islam pé bá nàbì sallallahu alaihi wasallam ṣe ní ká ṣe ojú wo láì máa fi wò gbogbo dundú lágbádá ni máa láta ìdàkùn tí wọ́n bá da ọbẹ̀ ata sí dundú yóò láta àbí òní láta <laughs> wọ́n fẹ́ bàjẹ́ nu kàkàkàkàkàkà ẹ ti pàjù ọ̀tẹ̀ mi lójú bá lẹ́bi gan ẹ̀gbọ́rọ̀ ó ó sí láyé ànẹ́bí o bóòlù sì wá jọ lójú òpùrọ́ burúkú so that yóò fi lé àwọn èèyàn jìnnà sẹ́sìn tọ́mọ yẹn ń ṣe ojú ọ̀nà tọ́mọ yẹn ń tọ̀ ẹnìkan kàn fi ní tọ̀ ẹ dákun torí tọ́lọ̀ ẹ kíyèsí gbogbo ọmọ tí o sátidé ìtọ́jú haram ó yẹ ká lè kọ̀ tabatiri ke yóò ṣe wá láǹfààní yóò sọ mí èèyàn láǹfààní kò káwọn mùsùlùmí náà gbẹ̀yìn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìmọ̀ kó yín lọ ẹ má jẹ́ ọwọ́ lọ bí agbára òjò kó fi wá jẹ́ pé ẹ̀yin ti yín ẹ̀rí nǹkan kan di ìmọ̀ yẹn jìnnà sẹ́sìn Islam lọ sẹ́mi kí n tó sọ̀pọ̀lọpọ̀ tó kọ̀wé nù lónìí wàláhì wọn rí nǹkan kan mú wọn ìwé yẹn ju pé Islam lọ ẹ wòjọ́ tí Yorùbá ti ń kàwé yìí wọ́n níbi tí ẹni tó gbárí jù nípa ọ̀rọ̀ òwe tí wọ́n sodo sí jù nàìjíríà wa lónìí south west ni ẹ̀yin náà sì máa mọ̀ pé inú subject báyìí ah professor lágbájá nínú kínní báyìí doctor lágbájá nínú kínní kan báyìí comrade lágbájá. yóò bá títí di sìn àti ìsìn márùwá o Mm, tí màá bá ń sísọ ẹ máa tún mi sí o àti ìfẹ́márúwá nàìjíríà lónìí a ní mọ́tò made in Nigeria láwọn mọ́tò tó gbẹ burúkú tẹ́tí tó máa sọ fún ọ pé nàìjíríà wọn ti ṣe wàá jiyàn stéètì wo lẹ gbọ́ tí wọ́n ti ń ṣe naam naam Anambra state mọ̀ ń fẹ́ kẹ́ wà precise state wo Anambra state tí wọ́n bá gbé mọ́tò yẹn tán bá fi hàn yín àwọn mọ́tò kò sí oríṣi mọ́tò tí sì ẹ jiyàn wọ́n ní àwọn nǹkan tí import tí fi ń sọ mọ́tò yẹn di mọ́tò tán kò dámọ̀ nǹkan lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó jẹ́ pé locally produced ó ga púpọ̀ èèyàn kadà wa ẹ̀yin ọ̀mọ̀wé wa ẹ kàwé títí ẹ parí tẹ́lẹ̀ lómi kìí ṣe pọ́sà dédé parí by the time tó lò ń study ń study ń study ló ń múnu orí kọ̀ọ̀kan mo rò pé yé wa ẹ̀yin akadá wa irun mú ni science òkúkú sí irun gbà ń bẹ̀ tẹ́lẹ̀ náà yọ̀ọ́ kan gbẹrun mú sẹ́nu sọ abẹ́rẹ́ nǹkan mẹ́rin Hmm, òyìnbó búùkù wọ́n lè fi òyìnbó wọlé àti rìtáyà rò pé yé a sì ń gbọ́ ojoojúmọ́ tẹ́ ń discourage àwọn èèyàn ń pa ẹ̀sìn ẹ̀ ń discourage wọn ẹ̀sìn wọn yẹn kíní àti ìrìntì e, ìwé yìí ọ̀sọ́ yìí di nǹkan kan ẹ kàn kú sórí pension. wàláhì ó yẹ ká kè sára ká fura ẹ dákun sọmọ yíkò tó à ń ṣe mọ́tò nké lọ sọ́ọ̀tì sọ́ọ̀tì yẹ̀yẹ́ wọn tí wọ́n máa lọ sọ́ọ̀nì lọ nkókó ń lọ ẹ wá dúró tó produce tó ń tipa ń kó náà sí Islam mọ́tò yẹn da jù bẹ́ẹ̀ lọ bá di mùsùlùmí inshàlá ó ga púpọ̀ kí ló dé wọn àní fẹ́ darapọ̀ mẹ́ni tí ń ṣẹ̀sìn kí ló dé tó fi jẹ́ pé ńgbà tó wà á skul àmọ́ masha Allah la quwwata illa billah ọba jáde ọlọ́mọba ní ká pàdé l'Àbújá tata pàdé ní bá ń dọ́ọ̀jì ní bá ń dọ́ọ̀jì lé bí ìgbà tí mo mọ ọmọ tí ń dọ́ọ̀jì báyìí tọ́ pé wá wọ́n bá pèdè salamu aleykum ṣé ẹ ṣe wọ ọlọmọ báyìí báyìí èmi náà ni sa but your appearance now ah sa ìgbésí ayé ni ẹ <laughs> ẹ rí i pé by the time tí ebi tóun wò kọ́ náwó mú òun ò lè dúró ti ẹ̀sìn má kó wọn fi wá jẹ́ kébi ọba tó ń jẹ wàláhi ẹlòmíì slack totally torí àìkọ́sí àwọn Yahudi àti Nasara ó sì mẹ́wàá nínú káwọn èèyàn má fẹ́ súnà nísìnyí lẹ ní mítìn ìwọ sì ní CEO fún kọ́mpìnì yìí sẹ́wọ̀n kan máa ń ní àwọn protocols nípa àmúra wọ́n ní típàdé kan bá jẹ́ bákanbákan lẹ́wọ̀ suit completely ẹ̀ tún fi okùn sọ́rùn tí wọ́n bá jẹ́ bákanbákan ẹ wọ sóòtù lásán ní fokùn sọ́rùn tó bá ti jẹ́ bákanbákanbákan ẹ yọ kóòtù torí rẹ̀ ẹ wọ ṣẹ́ẹ̀t ẹ fokùn sọ́rùn omi ẹ wọ ṣẹ́ẹ̀t lásán ní fokùn sọ́rùn adúpẹ́ fọlọ́ntọ́ là wà nù tó fi sàdán òfin. ẹ dákun níbo wọn ti á sọ fún mi pé torí pé mo fẹ́ ṣèpàdé ẹ wí láwà ni ẹ má wí láwà ni. nàá torí pé mo fẹ́ bẹ́ẹ̀ nìkan tó kọ agbádá ni ẹwọ ẹ má wọ̀ mí pé kí ni bá wù mí so ìwọ lọ mọ tó kíra rẹ bọ ẹ rí i pé pẹ̀lú àwọn protocols yẹn ìgbà mi ò ní lè mójú tẹ̀sìn rẹ̀ ókè ọwọ́ àwọ̀ bẹ́ẹ̀ náà bó ṣe wá ń bọ̀ wọ́n á rí ṣòkòtò tẹ pípọ̀ balẹ̀ mo rò pé yẹ o tún ti wá lọ wá sí sọ́nsọ́ níbi dédé ojúgun rẹ pé what ta ló fi ọdẹ CEO mo rò pé yẹ lòun náà bá máa wò pé ṣé pẹ̀lú èèyàn ò lè fi súnà ṣẹ̀sìn o èèyàn ò lè fi ṣiṣẹ́ ní ọba àdìpọ̀ fi súnà lẹ̀ kò ní ṣe súnà ọlọ́run má fi sàdánwò fáwa o nínú nǹkan tí ó máa mú kí àwọn èèyàn kí wọ́n yapa kúrò lójú súnà lẹ́ngbọ́n yẹn ẹ̀rí ìyapa àyè wà fún nínú fiqh kò sí àyè fún nínú al nǹkan méjì nìyà o ìyapa àyè wà fún nínú fiqh kò sáyè fún ìyapa nínú. No al-aqida aqida nítorí ṣe pẹ̀lú tawhid one way ni fiqh ọ̀nà rẹ̀ lè pọ̀ torí ẹ má da àwọn nǹkan rẹ lọ má jẹ́ kí pépọ̀ dàrú mọ́ lọ torí tí èèyàn bá ti kọ́ kí ó débi tó nítumà ọkàn máa sọ̀sọ́ kú sọ máa wíwí kú wí ò ní mà iwájú àwọn tí ò dá tiẹ̀ làwọn tún máa rò pọ̀ ń sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ ọrù rẹ̀ wọ́n yẹn wò pé kíni àti kò ní làákàyè. ní ìsìtá máa ń sọ̀rọ̀ tawhid ẹ̀rí ahlus sunnati wal jamaa àwọn ìṣeré ń bẹ̀. everybody tó yẹ apáǹdì tawhid á kó fún mi because a fẹ́ dáhùn yẹn padà sórí ẹ̀sìn òdodo kò sáàyè fún yàpá. àmọ́ tí wọ́n pè ń fẹ́ ìyàpá lè wà ẹ̀ wà pẹ̀jú wẹ̀ níṣìí ngbàtí anabi muhammed sallallahu alayhi wa sallam ń bi sàábì kan léèrè ọlọ́lọ́ mélòó lẹ́ ń sìn sàábì sọ pé méje ni níbo làwọn méjèèjì wà ọlọ́kan ń bẹ lókè mẹ́fà ń bẹ ń sàlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni tọrọ bá wa le tọba dojuru dojúrú èwo lẹ́ máa pèsè. àkọ́kọ́ sẹ́ríkọ́ ànábì ọ̀gbà wọlé fún ọlọ́lọ́ méjì ńbọ wọn wà ọlọ́kan ọwà lókè mẹ́fà ọwà nsàlẹ̀ ànábì ọ̀gbà fún tọ́ba kí wọ́n gbà fún ni wọn ò ní sọ̀rọ̀ lè má tọ́ ìgbà tí wọ́n bi léèrè bẹ́ẹ̀ wá ní ètò wà lókè ni làá máa pè kọ́ba ni yanjú gbogbo òṣòro sọ́ọ̀mọ́ pé tọ́wá wà lókè lọ́bọ̀ òdodo ni gbogbo àwọn ìtọ́wà ńlẹ̀ irọ́ lásán ni ẹnì kan ànábì ọgbà fún kíkọ́ máa lọ lórí bẹ́ẹ̀ wọn náà ṣe nígbà islam bó ṣe gba islam ọgbọ́n náà ọba ọ̀kan ṣoṣo gbọ́ ó ṣe kèfèrí sí gbogbo àwọn òòṣà. ànábì sallallahu alaihi wasallam sọ abẹ́ méjì ń bẹ lórí ìrìn àjò àsìkò sọ láti tó wọn ò rómi èkíní kejì wọn bá ṣe tẹ̀yẹ̀ mú wọn sì ṣe sọ láti gbàtà parí sọlẹt wọn tún mórí lé ibi tí wọn ń lọ ńgbà tó ṣe sáà ọlọ́mọba ni wọ́n rómi ọ̀kan náà àwọn méjèèjì ọwọ́ asálù àlà sọláàtì tó ti ṣe tẹ́lẹ̀ pẹ̀lú tẹ̀yẹ́mú ọwọ́ àtúntún ṣe pẹ̀lú àlù àlà ẹnì kejì sọláàtì tó ti ṣe náà ni kò sẹ̀mí ìmọ̀ kò tún àlù àlà kàkà sí àwọn méjèèjì ò lura wọn bẹ̀ wọn pé sórí pọ́ọ̀lù lágbọ́yé èmi ń sálù àlámù ń túnṣọ láti ṣe ń wòran mo rò pé yé oníkàlùkù dákẹ́ torí pé àyè wà fún ìyàpàrọ̀ eléyìí bàtà dọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ ń tọ́ ṣẹlẹ̀ anabi wa sọ fún èyí tó ṣe wípé tayammum lásán ló ṣe kò sàlùwàlá ń àwọn romi á ń bọ̀ síbọ̀sí yọ̀ọ́ láti ṣe asabta sunna nítorí o ṣe yẹn o ṣe déédéé sunna ẹni tó á sàlùwàlà tó tó tó sọ láti ṣe lákàlẹ ajru marratayn ọgbẹ̀san lẹ́ẹ̀mejì kò sínú kó ànábi sọ pé ìwọ ojú kóńtakóńta ta ló sọ fún ọ pé kí wọn náà mọta lù àlàsì torí pé ẹ̀kọ́ tá ń kọ́ yín ànábi ọ̀sọ́ bẹ́ẹ̀ oníkálukú wọn sọ tó ṣe fún bó ṣe dáa tó àwọn olùmọ̀ á sọ pé nínú ọ̀rọ̀ méjèèjì wo lọ ta lẹni tó ṣe ń tọ́dọ̀gba wọ́n lẹni tó ṣe tẹ̀yẹ́mùmù tí ó ṣàlùwàlá tuntun sọ láti ṣe ó lẹni tó ṣe ń tọ́dọ̀gba torí ká ṣiṣẹ́ kó ṣe déédéé pẹ̀lú súnà ó pé ju ká ṣe àṣegbaládá tọ́pọ̀ nítorí pé ntọ́lọ́n fi pa aláṣẹ ní ká tẹ̀lé tọ́lọ́n ká tẹ̀lé ta nábì sallallahu alaihi wasallam ajẹ́pẹ́lá nà nábì ni pé nígbà tẹ̀ ti rómi nígbà tẹ̀ kọ́kọ́ ti sọ láti yẹn tó ṣe pé tẹ̀yámùm lẹ́sẹ̀ tẹ̀yámùm náà ti tó ẹ̀ bùkátà gàràjé àbáṣejù. anabi sallallahu alayhi wa sallam ọsọ fáwọn sọhábà wọn ni la yusalliyanna ahadun minkum al-asra illa fi bani Qurayza ẹnìkan gbọ́dọ̀ sí salatul asri lónìí nínú yín àfi lọ́dọ̀ àwọn banu Qurayza. àwọn sọhábà bá pín sọ́nà méjì instruction kan ni o àmọ́ á pín sọ́nà méjì bísíkì ò ṣe rí nu fík eléyìí ọgbọ yìí báyìí eléyìí ọgbọ yìí báyìí ẹ gbọ́dọ̀ ṣe sọlátul asr àfi lọ́dọ̀ àwọn Banu Qurayza ibi tí wọ́n sì ti pàṣẹ yìí fún wa sí ọ̀dọ̀ àwọn Banu Qurayza ó dìnà débi pé tí àkókò sọlátul asr bá tó ọ̀nà ní ọ̀bá wọn téèyàn bá sì lóhùn ní ṣe àfi tó bá tó débi tánàbí wíhun ó ṣe ṣe kásìkò jáde kóòrùn ó ti wọ̀ ṣé ní tànàbí ń fẹ́ ni pé ká yára ni àmọ́ tásìkò sọ láti bá tó ká ṣe lọ́nà àbí ń tọ́gbà lérò ni pé àti ah, ẹ̀ gbọ́dọ̀ sí rárá rárá rárá àkókò rẹ̀ ọba àjáde àfi tá a bá dọ́dọ̀ àwọn àbànú kọ̀rọ̀ ìdọ̀ sẹ́mi kọ́ àwọn náà lónìí tí wọ́n bá pa wọ́n rú àṣẹ báwọn báwọn náà ṣe ròónù. bí kẹ́nìkan sọ fún wa ní ìsìn pé ẹ gbọ́dọ̀ sí sọ̀látù zuhur àfi lájà àwà ẹsẹ̀ láti ìrìn lọ sájà àwà kì í ṣe mọ́tò ẹ dákun sọ̀látù zuhur láti sìn títí dájà wà á wọ́n dájú pásítì gan fẹ́ tó tá a lè má ti dájà wà tó bá pẹ́ tẹ̀ wá iná làákù sọ́nà sẹ́mi pa àwọn kan nu wa tásìkò bá tó pé àwọn sì sọ láti tiwa àlìjáni kókó bá wa wọn ò lè sọ bẹ́ẹ̀ fáná bí o àmọ́ wa àwọn sọ bẹ́ẹ̀ kó àlìjáni kókó bá wa ká má ti sọ láti zoro bá wo àfi tá a bá tó dájà wa aha àwọn kan sì pé ah nígbà bàbá ti sọ pé àjáwà ni àjáwà náà ni. àwọn kan ti sọ láti lọ́nà àwọn kan Banu Qurayza wọn tó ṣe sọ láti. ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó dé wọ́n sọ ń tọ́sẹ̀lẹ̀ fún anabi ọ̀bẹ nìkan kan wí. anabi fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tó bá ní í ṣe pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn lọ́nà tẹ́ ẹ̀ máa gbà sí lọ́n àyè wà fún ìyapa torí pé àgbọ́yé ni ntí wọ́n gbọ́ yé èmi lè má gbọ́ yé ntẹ́mi gbọ́ yé wọ́n lè má gbọ́ yé àwọn olùmẹ́búra wọn torí eléyìí. ìmání lópin ìgbà tó bá rẹ̀ láti jẹ́ pé ìyapa yẹn wáyé lórí àgbọ́yé ni. àwọn àlànà eléyìí tí wọ́n ti là kalẹ̀ kọ́nà rẹ̀ láti máa gbọ́ àgbọ́yé ẹ̀sìn iná lọ gbà ní ìyapa fi ṣẹlẹ̀ ọlọ́run ò tiẹ̀ bí ọ pé dandan tẹ́nìkan gbọ́yé ni kí wọn náà ṣe ń bọ́ ń dandan tẹ́mi náà gbọ́yé ni kó ṣe ń bọ́ ń bẹ̀ ntòfin tún dá lórí ni pé ńgbà tèmi náà ti lè gbìyànjú ń gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ ẹni tí ń gbìyànjú mi tèmi ni mo gbọ́dọ̀ tẹ̀lé tèmi náà ní sì máa ṣàlàyé àmọ́ tọ̀rọ̀ bá ti ní ṣe pẹ̀lú tawhid kọsáyé o ìdí nu tá a fi ń gbọ́dọ̀ ń pa àwọn kan ní kọdàríyà torí pé wọ́n ṣìnà ẹ̀rí tá a ń pa àwọn kan ní jabaríyà àwọn náà ṣìnà ẹ̀rí tá a ń pa àwọn kan ní ẹ máa fi sínú bracket ẹ bá ti gbọ́ àwọn kan olùsìnà lágbájá mo rò pé yé wa bákan náà àwọn kan Mu'tazila olùsìnà Mu'tazila bákan náà ẹgbẹ́ tó ń kọ́ àwọn kan ní kínní kan bóyá àṣàyíra àṣàyíra wọn sínà ọwọ́ àwọn ayánisọ̀ fọ́ gbáyà pàwọ́ àṣàyíra àṣàyíra kọ̀ àṣàyíra tó ẹ pé ìròyìn ọlọ́run ọ̀pọ̀ ju àwọn orúkọ ọlọ́run lọ. nítorí pé gbogbo orúkọ tọ́lọ̀ bá ní iná là máa ń yọ ìròyìn lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tí wọ́n wà fọ́lọ̀ tí ọ̀tá orúkọ wa ìdí nu tá a lò sínú àjọ pé àwọn ìròyìn ọlọ́run pọ̀ ju àwọn orúkọ ọlọ́run ọba lọ ọ̀dà mélòó wa lórúkọ ọlọ́run àmọ́ ọlọ́run nìkan lọ́mọ iye rẹ̀ àjẹpọ̀ àwọn ìròyìn rẹ̀ náà kọ́ ọlọ́run nìkan lọ́mọ iye rẹ̀ àṣà forty plus one plus seven báàsì a sì sọ pé ròyìn ọba la hasra ọlọ́run nìkan lọ́ọ́ mọ ẹ̀yọ̀ nǹkan ṣé ẹ lè sọ pé àṣàyíra làálùsùn náà ń bọ̀ ń bẹ̀ àtúwọ́n á wo gbogbo tòhídì tòhídì lọ́dọ̀ torí rẹ̀ ẹ má jẹ́ ẹni tí ẹ kà ti tiwa kẹlẹ́tẹ̀lé àwọn èsì màláìkà ẹsìn má ti torí pé gbọ́ lẹ́nu ẹlòmí kẹlẹ́ ní tẹ̀lé òun náà kìí ṣe ṣetán ẹ gbìyànjú láti gbé ọ̀rọ̀ kálukú yẹ̀ wò ọ̀rọ̀ màlélẹ́ yẹ̀yìn ẹ lọ research torí pé tí ọba gbọ́ tí wọn náà ti lọ research tó bá jẹ́ nítorí kó dì mú ó rí kẹ́nìkan ní lè gbà lọ́wọ́ rẹ̀ láéláé tó bá jẹ́ sọkúsọ ẹnìkan ò kébọ̀ ọlọ́kàn láéláé ẹ̀yin náà lọ sí research ẹ lọ wo tíra gbogbo tá à ń pè ní tàwọn àṣàyíra yìí bíi Jawharat at-Tawhid òun náà lọ ga Ummul Barahin Gidha'ul Wildan ẹ lọ wo àwọn tíra wọn ẹ rí i pé àwọn tíra táwọn ń pè ní tíra tawhid tá ń sọ tawhid ẹ dákun kí lọ wá sọpọlọ yín tawhid ká ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo níbo nínú ìjọsìn ká sí ọlọ́run lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ókè tó bá ké tíra kan máa ń ṣàlàyé irú eléyìí kí ló yẹ ká máa bá pàdé ńbẹ ẹ̀sìn lọ́n ló nìkan ẹ má ṣẹbọ sí nínú ẹ̀sìn nǹkan báyìí sí ni kọ̀tọ́ ká ṣe lómi ìjọ lọ nǹkan báyìí àwọn kan rò pé ẹ̀sìn ni kìí ṣẹ̀sìn má dà wò nítorí yẹ ká máa bá pàdé ńbẹ tẹ bá wá ka àwọn tíra tí àwọn àṣàyíra tí wọ́n sọ para wọn nìwọ yìí tẹ bá ka àwọn tíra tí wọ́n gbé kalẹ̀ tí ń pè ní tíra fihi kullu shay illa tawhid gbogbo nǹkan náà ń bẹ kò sí tawhid mẹ. wọn kàn máa sọ̀rọ̀ pé alwujudu walqidamu walbaqa'u walmukhalafatu lilhawadithi mo rò káyìn náà máa rú ẹ hmm? asamu walbasaru walkalamu hmm? walilmu walqudratu waliradatu walhayatu. bàṣí kí ẹ ntẹ́ màá bá pàdé ń náà. ok u'budullaha wahda ẹsìn náà lónìí ká ẹ mú wa ń bẹ tọ̀hídì sí. ajẹ́pẹ̀ntì wọn fẹ́ ká máa ń bẹ náà ní tọ̀hídì rúbúbíyà kẹgbà pọ́lọ́ ọba iṣẹ́ tí ń ṣe ẹlòmíì ò lè ṣe òní ń dẹ́dà òun ló ń fẹ́ dà ní sẹ́mi òun ló máa ń gba ìsẹ̀mí tí pani òun lọ́ba tó làkóso òun lọ́ba tí gbé ní òun lọ́ba tí rẹ̀ nílẹ̀ gbogbo ní sáfẹ́ ká mànù Abu Lahab Abu Jahal wọ́n gbà bẹ́ẹ̀ àbí wọ́n gbà bẹ́ẹ̀ wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah. so àṣàyíra náà ló fà ló fi jẹ́ pé rọrùn fọ́pọ̀lọpọ̀ láti pera wọn ní àṣàyíra nítorí pé gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú shirk àti kófòrò táwọn bá ń ṣe wọn ò ní rẹ́ni bá wọn wí ń bẹ̀. mọ̀tò bá pẹ́ àkídà alùsùnà lọ́ba ní àbà dánwò. ìwọ́n kò ti bára rẹ̀ wípé eléyìí ti takò tòhídìí o eléyìí ti takò tòhídìí maturidiya òun tún wá lò sí àṣàyíra àwọn tún dínkù nù ròyìn wọ́n dín kù. àwọn tí ń tẹ̀lé Abu Mansur maturidi gbogbo ẹ̀ náà gbogbo kọ̀ọ̀kan mà túmọ̀ sí pé wọ́n ń ṣàn kọ̀mọ̀dàbí malikiya shafi'iya hanabila hanafiya kódà kọ̀dàbí zahiriya torí gbogbo zahiriya àwọn náà nínú fíkì òní. mo rò pé yé wa nínú fíkì òní tọ́mọ kan sọ̀rọ̀ ó lè pa wá lẹ́rìn bíi pé anabi sallallahu alayhi wa sallam wọn ni la yabulanna ahadukum fil ma'i ad-da'imi alladhi la yajri thumma yatawadda'u fihi ẹnìkan ní yóò gbọ́dọ̀ tọ̀ sínú omi adágún tí kìí sàn kó tún á jẹ́ kó mi ẹ ló máa fi ṣàlùwàlá àbí kó máa fi wẹ̀wẹ̀ jánábà thumma yaghtasila fihi. zahiriya ni ìtọ̀ ni ọ̀gbọ́dọ̀ tọ̀ bẹ́ẹ̀ àmọ́ lè yàgbẹ́ bẹ́ẹ̀ <laughs> ẹ pé zọhìríyà zọhìríyà wọ́n ti sọ ìtọ̀ kọ̀tà sọ̀rọ̀ gbẹ̀sà ajẹ́pàlẹ̀ yàgbẹ́ so àwọn zọhìríyà mi. sàmútí wàá ti pé nínú ọ̀rọ̀ tòhíì gbogbo àwọn kan ń ọ̀dà mọ̀tẹ́sílà khawarij ẹ̀ kọ̀dàríyà ẹ̀ jàbíríyà mọ́rìjíà ẹ̀ gbogbo orú àwọn wọ̀nyẹn ọlọ́mọdé amúnámbà ti ọ̀dà. tó eléyìí jẹ́ jẹ́ mẹ́rin tọ́ fík ọ̀rọ̀ rẹ̀ ó rọrùn ṣùgbọ́n fíkì ò nà tó ń ti bó ti ṣe jẹ́ pé àyè wà fún ìyapanu fík kìí ṣe gbogbo ọ̀rọ̀ tí kálukú sọ lọ́dọ̀gba o mo rò pé yé wa òdodo ẹyọ kan náà ní kìí pé méjì ṣùgbọ́n àyè ò sí kíká bẹ́ wulẹ̀ ká máa wá jà lórí eléyìí nísìnyí mi sọ pé táàbà ti sọ̀lẹ́ àti àsọ pé Allahu akbar nítorí pé àdéhìí Rafi' ibn Khadij radiyallahu anhu lọ́dọ̀ alimami Tabarani ọ̀nyà lọ́dọ̀ Bukhari Muslim àtàwọn tíra yòókù ọ̀nyà ngbàtẹ́nìkan wọn mọ́sálásí tó ṣe sọ láti lọ́nà tí ọ̀dà ọ̀wá sálámà sí anabi sallallahu alayhi wa anabi dáhùn ànábì wa sọ fún pé padà lọ tún sọláàtì rẹ ṣe ó tí ì ṣe sọláàtì ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta lẹ́yìn rẹ̀ ló náà ni a ah, wà ànábì èmi ọmọ sọláàtì ṣe jù báyìí lọ ẹ̀kọ́ mi ànábì wa sọ fún pé tọ́ ọba débi tó ti ṣe sọláàtì fakabbir fakabbir wọn ò sọ bó láti ṣe ṣe takbir bó láti ṣe ànábì ọ̀sọ́. ntí máa bí ìyapa láàrin àwọn olùmọ̀ irú rẹ̀ nù fakabbir ṣe takbir ṣe tàbá sọ pé allahu akbar àti ṣe takbir bẹ́ẹ̀ ni imaamu malik sọ àti imaamu ahmed a sọ pé allahu akbar imaamu shafi'i àwọn sọ pé a lè sọ pé allahu akbar kabbir náà wọ́n ní a sì ti sọ a lè sọ pé allahu akbar. lọ́dọ̀ Shafi'i tá ìmáàmù Abu Hanifa àwọn sọ pé ṣe bí fakabir ni alẹsọ pé Allahu kabir ẹbí kabir náà ti wọ bẹ àbí ọ níṣẹ <laughs> ìwọ tó lẹ́yìn lè má mú ká nínú rìn kiri dò rẹ káàkiri ayé ọba lọ Pakistan abọ lọ India Afghanistan Turkmenistan Dagestan gbogbo stan stan stan yẹn àwọn ìlú àwọn Abu Hanifa. ìmáàmù bá ní Allahu kabir ah, kí ló ń ṣẹlẹ̀ <laughs> bàbá bóyá báyọ̀ fẹ́ ṣe wáàzì náà ní ká tó bẹ̀rẹ̀ sọ̀lá wáàzì kọ́ ọba mẹ́nu létí o tọ̀ níbẹ̀ yẹn kó láti afẹ́ ṣe. Abu ti ẹ̀ sọ pé ó lè sọ pé mo rò kó yé wa tọ́ oníkálukú sọ tiẹ̀ àwọn ìmáàmù yẹn ò ní yọ ẹsẹ̀ síra wọn wọn ò ní bára wọn jà o àbọ̀ ah, àdìfà yẹn sọkúsọ rẹ ti pọ̀ ẹ bẹ́ẹ̀ tẹ ẹ ó gbádùn ó gbádùn kó ebúra wọn bá torí fíkì nǹkan tí kálukú ọkàn ṣe ni pé ọ establish ẹ̀rí fún tiẹ̀ sẹ́wọ̀n pẹ́pà kábìrì ó kó gbogbo ẹ̀ sínú ah, Abu Hanifa gan nínú mọ́tàbù rẹ̀ ó lè má ní Allahu Akbar yẹn rárá ó lè má ní gan rárá débi takbir nánu tí o lè sọ pé subhana àbí subhana àbí bá ń gbà tètè pọ̀ gbádùn gbogbo ní fún bàbá tiẹ̀ mo rò yé aha ọlọ́ọ̀nì náà máa ń sọ bẹ́ẹ̀ fún oníkálukọ́ wa wa fúnra rẹ̀ tó bá yẹ ló fún èmi ọmọ wa wẹ́rìí mi tó sọ pé Allahu Akbar nìkan lànàbí gbà lérò làwa wá di títí tá a fi rí hadithi Rafi' ibn Khadij nínú Mu'jam al-Imam at-Tabarani al-Kabir hadithi yẹn kan náà torí pé hadithi kan bá ṣẹlẹ̀ ó sojú sọ abitọ́pọ̀ ọlọ́run àbí sọ fún pé tó bá débi tó ti ṣe sọ́lá faqul Allahu Akbar bas wa bas adúpẹ́ fọlọ́ eléyìí ti làjà gbogbo Allahu kabir ẹ̀fọ́ mu nǹkan yín Allahu akbar ẹ̀fọ́ mu yín ni bọ́ sí nísìn Allahu akbar. ṣe fi hàn yín pé nínú fíkìú náà tó ń tipa ní máa bọ́ ká máa yọ awò ká yọ ẹ̀sẹ̀ lura wa oníkálukú ẹ̀ fi ilẹ̀ pẹ̀lú wí ṣùgbọ́n òdodo ẹ̀yọ̀ kan ni ṣé di òdodo bí màrẹ́ bá ṣe wà o lè máa pè tí èso òdodo lódodo nítorí pé bí màtíà náà ṣe máa nù. a ni ìtọ́kùsọ ni ńgbà tó ké tí wọ́n máa nù mo rò wa ha ní ìsìn Abu Hanifa àwọn a débi tá a ti fẹ́ ṣe sọ̀lẹ́ kọ́ pa dandan pé ká Fatiha kí ló dé wọ́n lè fọkọ̀rọ̀ o máa tẹ́yẹ sọ̀rọ̀ mí ìmáàmù ti sọ aláwọ̀ lọ́ntì kọ́ àbúrò ànífọ̀ sọ pé tọ́ba sọ pé Allahu Akbar kò mú o ó mú àmọ́ sọ pé tó mú pọ̀ ẹni sọ Allahu Kabir subhanallah walhamdulillah wala ilaha illallah ṣíkẹ̀ náà. tọ́ nísìn àbúrò ànífọ̀ wa ní tẹ́ bá ti bẹ̀rẹ̀ sọ láti yẹn ó lè má ké Fatiha rárá rárá. وقالك اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الله أكبر سما كان يتي أمبولا تي أقوى دو أمبي أتوا أقوى بومي لاي إواتو إيوه زي إمام وما باكستاني وانك سورة العلق وكيفاتي أساتي أتي سبحان الله ìmáàmù àmọ́ òkúbo làwọn eléyìí gbà wá gbogbo àwọn jama yòókù lọ́mọ kọ àlejò wà ń bì lónìí aha nígbà táwọn àlèmáàmù yòókù sọ pé dáadáa gbọ́dọ̀ kí fatiha òpin rẹ̀ tabato sẹ́yìn ìmáàmù tí Abu Hanifa àti mọ̀pá àti àkàgbákò àtúnṣọ láti wá sí táàbà wò kó dodo náà làwọn náà sọ à nídìí ká túnṣe nítorí pé Abu Hanifa ni faqra'u ma tayassara min al-Qur'an. àwọn sì gbọ́ àdìsí anabi sallallahu alaihi wasallam tó ní la salata liman lam yaqra' bi umm al-kitab ẹni tí ó bá ti ké fàtẹ́ ò ní sọlá. bóòlù Abu Hanifa ṣe ti àdìsí ilẹ̀ tí ó lò ọ̀rọ̀ tó pọ̀ ní tọ́kítọ́ máa ń ṣàlàyé rẹ̀ ó lè má yà wá. àmọ́ gbogbo ẹni tẹ́ bá fẹ́ sọ pọ̀rọ̀ rẹ̀ ò ṣe déédéé píríncípù wa nù fẹ́kọ̀ọ́ ẹ kọ́kọ́ gbọ́rọ̀ rẹ̀ yé dáadáa ẹ sì gbọ́ àwọn ẹ̀rí rẹ̀ yé dáadáa ẹ wà á ní ìmọ̀tẹ́filẹ̀ bá àwọn tó lò lẹ́rìí yẹn jẹ́ pé kò tọ́ka sí tó fẹ́ torí rẹ̀ ń táwa wí lòdodo eléyìí pàtàkì kìí kàn ṣe pé ọkàn máa condemn láì máa ń tọ́fà tó ń fi condemn torí ìmọ̀ làwọn náà ń sọ wọn ò ẹ̀hẹ́n ìwọ náà tó wá fẹ́ fi hàn pàṣẹ ṣe ń wọn ó jẹ́ kó ríran rí ibi tá lè bu wa nu ọ̀rọ̀ wọn mo wá ríran rí ibi tá lè bu wa nu ọ̀rọ̀ wọn kò túmọ̀ sí pé mo mọ̀ lọ. mo rò pé wa torí gbogbo nǹkan ti dàrú máwọn tí ọba lójú. àní ìsìn lè rà lébu so ṣùgbọ́n ẹ mọ̀ pé èèyàn pé inú ọ̀fà ló fi jẹ́ pé tẹ bá kọ̀wé nìsí yóò da kẹ gbé fáwọn èèyàn oríṣi mẹ́ta kan ọba yín kà kẹ tó gbé jáde àwọn ẹni tí ò tó yín àwọn ọ̀rọ̀ yín àtàwọn ẹni tó jù yín lọ ẹ rí i pé irú àṣìṣe tó ní kálukú ó mú jáde yóò yàtọ̀ síra wọn tó o bá ká gidi hárí tó ọkàn lọ gbé jáde bẹ́ẹ̀ láì fi sọwọ́ sí gbogbo orú àwọn eléyìí owó náà padà máa kà ọ́ máa pé á ah, àṣìṣe yìí ọ̀yọ́ kó jáde á ah, àṣìṣe yìí á ah, tó bá tó mo rí ni <laughs> ọba ti rí àmọ́ ńgbà tó fi ẹlòmíì pé nǹkan kan tó gbogbo ẹ̀ tọ́ bọ̀ owó nǹkan túmọ̀ sí pé wọ́n máa ń pa àwé rẹ̀ jọ lọ àmọ́ àwọn olùmọ̀ sọ pé téèyàn bá ń kọ̀wé ọkàn lèèyàn máa fi ríran àmẹ́ni tí ó kà ẹ̀yìn jù lòun fi rí òun rà àwọn àṣìṣe rẹ̀ àìmọye àṣìṣe ni wọn náà rí àmọ́ kan ló fi máa kà ọmọ wa wò pé kìí ṣàṣìṣe kìí ṣàṣìṣe ilé ìjẹba torí ẹ ọ̀rọ̀ nípa àkídà ayọ̀gbà wa o láti máa ṣèyapa nínú rẹ̀ orí ẹ̀ ló ṣe jẹ́ pé ojú ọ̀nà àwọn ẹni tó ń tẹ̀lé àkídà tó dáa ojú ọ̀nà tiwọn náà lọ́nà gbogbo oníkálukú kò sì sẹ́ni tó sọ pé ojú ọ̀nà tó ń gbọ́ ọ̀dà kálukú ọmọ pé tó ń lọ dáa jù ìdí tá a fi sọ pé tàwọn ti ń tẹ̀lé súnà lọ ọ̀rọ̀ ànábì náà ọlọ́run ni ti ń bẹ lórí irú ń tẹ̀mí àtàwọn sàhábà mi ń bẹ lórí ẹ̀ lónìí a sì gbéyàwó kò sẹ́ni kankan tó rí bẹ́ẹ̀ àfàwọn alùsùnà alùsùnnàtì wàlùjàmáà kórópẹ́ tẹ́lifí tá ti mú alùjàmáà lónìí àwọn wo ni ọ̀la alábìíní hi alùjàmáà mbọ́ tó a rí alùsùnà anabi sallallahu alayhi wa sallam ó ní alaykum bisunnati. وسنة الخلفاء الراشدين المهديين من بعدي kìí ṣe politics ló bí tí alùsùnà fi ń jẹ alùsùnà politics kìíní kí ni a fẹ́ fi ṣe ẹ rí bá alùsùnà ṣe ń sátẹ̀lé politics tá alùsùnà dààmú pẹ̀lú politics nàám àà ń wà tí èsì péjọba làwa ń wá láì pé tá a bá wọlé o wọlé àfijẹ mínísítà wọlé àfijẹ kọmíṣán pékin ìdọ̀tí lásán bá ń zà ẹ wá ní pọ́lítíìsì náà fi ń jẹ́ àlòsùn náà pọ́lítíìsì náà a ajẹ́pọ̀dà rẹ̀ tà àlòsùn náà dààmú pẹ̀lú pọ́lítíìsì látàyé dáyé kátó wá pé láyé tó ti di dọ̀tí pàǹtí àlòsùn náà pẹ̀lú gbọ́lọ́ yọ jáde nùwé wa kan tá a gbé jáde láìpẹ́ yìí kí ló fà á tí wọ́n fi ń jẹ́ ahlu sunna. àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam ló sọ pé alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di. sunna mi dọwọ́ yín ẹ̀dínmú àti sunna àwọn àrólé ẹni tó mọ̀nà tí fi ní mọ̀nà tí ó dé lẹ́yìn mi. tamassaku biha. E dimu mú dáadáa o wàá gbó àlẹ́ àbí nàwádìí ẹ̀yìn parí fi dì mú kọ́ má bọ́ torí rẹ̀ tán bá ní alùsùnà làwọn ńbọlọ àti wàá rí nǹkan tó burú ń bẹ ti sọ pé kẹjọ alùlà nàám mo rò pé tìrìbì wọn ti ní káwọn ọmọ ẹjẹ alùsùnà sọ á mọ̀rùkọ́ gẹ́tì ẹ̀ adúpẹ́ fọlọ́ wọ́n ní wal jamaa tí wọ́n fi kún súnà onáàlẹ́rìí náà àdéhùn yẹn. àwọn tání àti tání àti tání àti tání làwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tá a ní wọ́n pín sí mẹ́tàléláàádọ́rin. ṣé ẹ dáhùn mi ànábì ní àwọn àlùmọ́ mi wọ́n pín sí ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́tàléláàádọ́rin ẹgbẹ́ mélòó lẹ máa ń bẹ ẹ dákun ẹ sọ ẹ sọ ẹ lè sọ àwa gan ò lè sọ ànábì ti sọ̀rọ̀ àgbà pé bó ṣe sọ náà ni sẹ́ẹ̀rí láti ìjọ tá ànábì ti sọ̀rọ̀ yìí àwọn olùmọ̀tán kọ tírà lóríṣiríṣiríṣi nípa alfiraq àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ táwọn èèyàn pín sí àwọn gan ò rí wọn kà wọn ò rí wọn kà pé one two three four five torí pé tẹ bá lẹ́ẹ̀ka ẹ̀ka ju seventy three lọ òdodo sì rọrọ anábì kò sí wọn ò ní pọ̀ jù bẹ́ẹ̀ lọ mhm. bóòlù àti àṣì bóòlù àti ṣe wọn ní seventy three náà ní seventy three sect táwa sì ní káwọn kà á pé gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ bẹ̀rẹ̀ látòrí ṣíà àwọn khawarij mu'tazila qadariya jabiriya murji'a mélòó nù mẹ́fà tó àwọn ẹni tó ń sọ̀rọ̀ nípa al wọn làwọn ọ̀gá wọn lè má mú nù wọ́n ní látara wọn ni ọ̀pọ̀lọpọ̀ tí wàá pẹ̀ka àmọ́ tá a máa ka ọ̀pọ̀ kẹ́ẹ̀ka ọ̀hún á rí i pé yóò ju seventy three lọ ọlọ́run nìkan ló yé bí seventy three yẹn ṣe máa ní seventy three àmọ́ tó bá yẹ pa wà pẹ̀lú làákà ìtiwa tá a bá fẹ́ kà á kà ju seven hundred and thirty lọ. pọ̀tẹ́lẹ̀ yọ̀ yọ̀ kú o kọ́mọ àwòkọ́ adúpẹ́ tẹ̀ ló kọ́ wọ̀ ọwọ́ bẹ̀ àbọ̀yọ̀ kọ́ yín gan nàmbà fọ́. so ṣùgbọ́n àwọn olùmọ́ni àwọn àpilẹ̀ kan wà tó yẹ pé gbogbo àwọn ẹni ànúyún gbogbo wọn ṣe dọ́gba ń bẹ̀. ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu ìkọ́tọ́lọ́n ìkọ́tà anábì sallallahu alaihi wasallam ìkagídé iná ló jẹ́ kí wọ́n kún yẹlẹyẹlẹ sọ́tún àti sósì. àmọ́ pa wa pé lágbádá wọbẹ̀ tàmẹ̀dó wọbẹ̀ tó là jáde ń bẹ̀ wàláyé àmà àmà mínísítì kan sọ pé ṣé àwọn tàbílígì wọbẹ̀ fẹ́ sọ pé ṣé àwọn Ikhwanul Muslimin ṣé wọ́n wọbẹ̀ bí ká sọ pé ṣé àwọn sòròríyà ṣé wọ́n wọbẹ̀ àwọn kùtùbíyà ṣé wọ́n wọ ọbẹ̀ àwọn mọ̀rọ̀ pé yọ ẹni ìtàn àlè sọ pé àlè sọ pé àwọn tọ̀rí kọ̀ wọ́n wọ ọbẹ̀ àmọ́ sáàmà sọ pé tìjàníyà kàdìríyà wọ́n ti pè rìfàáyà ṣáàzìlíyà bàdàwíyà nàkṣàbàndíyà bẹ̀rẹ̀làwíyà mọ̀rọ̀ máa ń wí àyàyàyà yẹn yóò ti lọ nàìjíríà yìí lásán. so ẹ mú nǹkan tó pa gbogbo wọn pọ̀ òun náà ní kíni sofiya so irú àwọn tó yẹ pé àwọn ti wọn àwọn ń ṣẹ̀sìn abẹ́gbẹ́ gangan làwọn ń ṣe kì í ṣẹ̀sìn politics ni wọ́n ń wá kì í ṣẹ̀sìn bí àwọn ikhwan so ẹ ẹ mọ àwọn irú wọn náà pọ̀ kíní ka hizbu tahrir gbogbo wọn ẹ kó àwọn sísáfù kan ètò túmọ̀ sí pé àwọn ìyá tó bímọ kalẹ̀ àwọn lẹ́kọ̀ọ́jọ torí tẹ́ ẹ bá láwọn ọmọ tí wọ́n bí lásán ní ìsìn ọmọ tí ṣíà lásán bí wọ́n pọ̀ bàjẹ́ ní tẹ́ ẹ bá lọ sínú síra Abul Hasan al-Ash'ari maqalatul islamiyyin à yóò sùn yín ẹ wá dúró bí ṣíà lásán ṣe pín ọkọjá àbíkí àfọ Khawarij yorùbá náà ṣe pín ìpín kan náà tó pín ìpín kan tó pín ìpín kan tó pín bẹ́ẹ̀ ni fẹ́nu tó bá ti jẹ́ pé fẹ́nu la bá fẹ́ tẹ̀lé sí fẹ́nu tiẹ̀ jọ tèmi tèmi náà jọ ti so nítorí ẹ̀ àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé pé ọlọ́run ọba nìkan lọ́mọ iye òǹkà àwọn ẹni tó sì nà wọ́n yẹn náà ọlọ́run nìkan lọ́mọ ẹni tó wọnú òǹkà tí wọ́n fi lélẹ̀ yìí tí wọ́n fi jẹ́ seventy three torí táwa bá ní pẹ̀lú òye tiwa la fẹ́ kà á rí ju seventy three lọ á rí ju seventy three lọ. ẹnìkan á ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yé mi o ní táwa mọ̀ láwùjọ tiwa òun náà làwọn déènì déènì bẹ́ẹ̀ àwọn déènì déènì tó wà lóríṣiríṣi sáwọn náà sá kà wọn ni abáàní <laughs> ká ọ ẹ dáhùn kí lẹ rí sí dáhùn kẹ́yìn ti kà wọ́n rí lẹ́yìn ẹ sọ ń gbangba lónìí àwọn díìnì díìnì sí wọn wọ ọbẹ àbí wọn wọ ọbẹ ṣebí ó sá ti yẹ yìí ẹ máa sọ díìnì ẹ wíwọ́n sọ pé ẹ̀yin ó yí ẹ̀yin sá. <laughs> àdínì dínì tí wọ́n wọ bẹ̀ àbí wọ́n wọ bẹ̀ torí dínì dínì tó wà lẹ̀ Yorùbá yìí lásán fà á tẹ̀ kọ́ pọ̀ àwọn náà lè wọ bẹ̀ jùmùlà tán àmọ́ pé ọ̀kọ̀ọ̀kan wọn pé káwá kà wọn nọ́mbà àwọn ojú ń tà ń wí lọ tàbá tún kà wọn máwọn míì nọ́mbà àwọn ti pọ̀ jù á sì fẹ́ kọjá seventy three torí rẹ̀ káwá wò kí ló so wọ́n pọ̀ tí wọ́n fi ń dín in. Ah, ọ̀rẹ́ dẹgbẹ́ náà ẹgbẹ́dẹ́sì gbogbo orú wọn yẹn ẹ̀ríkẹ́ kankan pa wọ́n pọ̀ ìfẹ́nu ìfẹ́nu wà ń bẹ̀ nítorí pé díìnì kan ní gbọ́rọ̀ díìnì mi díìnì kan ò ní fẹ́ tẹ̀lé díìnì mi ọmọlẹ́yìn díìnì kan ò ní fẹ́ gbọ́rọ̀ àfàtọ́ wà nínú díìnì mi gbogbo díìnì kọ̀ọ̀kan máa ṣe ìgbélárugẹ àti àgbéga àwọn àfáà tiwọn yàtọ̀ sí àfáà tó wà nù díìnì mi ó túmọ̀ sí pé àwọn ń fẹ́nu sọ àwọn náà látàrí bẹ́ẹ̀ bóyá àwọn khawarij mu'tazila kan wọ́n tú àwọn náà mọ̀ fún òkú yìí wà nítorí pé gbogbo ẹ̀ náà ìfẹ́nu ni torí tẹ́ bá ka ọ̀rọ̀ ọlọ́run fáwọn náà ní wọ́n yarí ni wàláì wọ́n lè sọ pé ọ̀n sọ ń tọ́ takò ń tà fáwọn aṣọ àfààyàn sànàbì tì í nì nísìnyí pé ọwà ń dín nìkan sọlátòlùjúmọ àwa kọ ọmọ ṣé mọ́sálásí díìnì yín lọ́lọ́ àbí ti díìnì mi ẹ̀ dáhùn ẹ̀ dáhùn àdínì yín lọ́lọ́ àwọn dàbí gba kékeré wà sọ́ọ̀sì baptisti kí orin wa ka mọ́ sẹ́ńtì lùkù ṣé sẹ́ńtì lùkù náà tó orin wọn ò ní jọra sẹ́ńtì kílẹ̀ ọ̀lọ́ níṣẹ́ sẹ́ńtì baptist subhanallah alazim ṣe irú rẹ̀ náà ní bẹ fáwọn díìnì ẹ̀ wọ́n kàn lè máa parọ́ láró kí ẹnìkan bá hànú díìnì kan tó bá ṣèṣì lọ gbọ́ kí ni yorùbá tẹ kàkún gan kan wọn gbọ́rọ̀ lọ́nà fa pé wọ́n ní tàùsírì kí ni jẹ́ <laughs> kí ni jẹ́ tàùsírì tafsir yorùbá ní kí ni tàùsírì ọwọ́ agbéra láti inú díìnì tí wọ́n lọ gbọ́ tafsiri lọ́dọ̀ díìnì mi a ó lè gba pẹ́ẹ́rì àjàjà tó máa ní tv tí ń gbé wọn báyìí kámẹ́rà wọ́n wá rí ọ pé a. Ah, àtàlábòsí bàbá yìí mùnàfíkì ni ẹ má máa tẹ̀sí ní àwọn adínì yìí la ilaha illa ṣé kọ́ lọ gbọ́rọ̀ ọlọ́mọ mi burú ni àó burú ńgbà tó ti jẹ́ mẹ́mbà ẹ̀ríkẹ́ fẹ́nu ni torí rẹ̀ àrọ̀ wa gbogbo rọ̀ǹkọ́ la níka ṣe àníkẹ́ tẹ̀lé kitab wa sunna ọlẹ́gbẹ́ lẹ́yìn náà ẹ̀yìn alùsùnà yẹ gbẹ́ ni <laughs> wọ́n yarí máa lọ ọlẹ́gbẹ́ làwọn ẹgbẹ́ bá wò. ẹ dákun ta ló lórí wa ẹ ta ló lórí wa ta ló lórí anabi sallallahu alaihi wasallam ó ló lórí wa ok ẹ̀yin bàbá wa ọmọ tẹ́ ń bú wa ta ló lórí o a màá ó lórí ẹ̀yin lẹ̀. Mhm, ta sẹ́kẹ́tìrì wa. tani kọmínítì tani gbé sakula sakula ká níbo ni pàdé tún wà lóṣù tó ń bọ̀ ẹ dákun ẹgbẹ́ làwọn àti ẹgbẹ́ kọ ẹgbẹ́ kọ ìranu ni àwọn èso ẹgbẹ́ o àwùjọ ìlà ẹ̀sìn làwọn ń ṣe ẹ kàn rí pọ́rọ̀ àwọn alùsùn náà jọra wọn torí gbogbo bí tí wọ́n bá ti jọ pàdé nǹkan kan náà wọ́n jọ ń sọ ọ̀nà kan náà wọ́n jọ ń tọ̀ ìròrí wọn sì jọra àwọn torí wọ́n tẹ̀lé kìtàb wọ́n sùnnà torí délé àwọn ìṣẹ́gbẹ́ àwa kì í ṣẹ́gbẹ́ ẹ̀yin náà wá sọ̀ra o ẹlẹ́ǹsẹ̀ súnà ọ̀rọ̀ yín ti fẹ́ jẹgbẹ́ o ẹ ṣọ́ ara yín gidigidi o súnà lẹ́lẹ́ǹsẹ̀ ọ̀rọ̀ yín ti jẹgbẹ́ bàjẹ́ nítorí pé. ẹ wọ́n ní ẹ ṣé dandan náà ní tábà ti ṣe súnà ká máa dá dáwà wá sí lọ́kọ̀ọ̀kan ni kìí ṣe dandan nínú usulu dáwà wọ́n máa ń ṣe dáwà daawa wọ́n sì máa ṣe dáwà jama'iyya dáwà tẹ́nìkan máa dá sí àti dáwà táwọn èèyàn púpọ̀ máa ṣe kápọ̀ nídìí pàǹjọ́ ń ṣe dáwà kò sọ wá dẹgbẹ́ lópin ìgbà tẹ̀yìn ọ̀bá tí ì níta se rí lọ́pọ̀lọpọ̀ ní ìsìn táwọn èèyàn bá péjọ páwọn jọ ń ṣe dáwà ó ní kó ti dẹgbẹ́ ó ti dẹgbẹ́ dáwà sọ wá dẹgbẹ́ tó tó bá wà pè ní súnà kò túmọ̀ sí pẹ́gbẹ́ kọ́lẹ̀ because kí ni wọ́n ń pè lẹ́gbẹ́ ideology kẹjọ máa gbé ká ó sì gbọ́dọ̀ ronú gbọ́nà míì tó yàtọ̀ sí ìtawà ronú gbà tó bá ti ronú gbọ́nà míì ayọ̀ kí wọ́n lẹ́ ń ṣe èmi lè yọ ọ́pọ̀ nu súnà ni èmi gẹ́gẹ́ bíi ta ni súnà ọ̀dẹ́rù bàbá mi ẹ̀ mà dáhùn tó ìyá ní kékeré ṣe dandan kọjá pé ìwọ máa ń tó ń ṣe ju àwọn èèyàn tí ń wọ ọ lọ torí ẹni tí ń wòran bọ́ọ̀lù máa gbá ju ẹni tí ń gbà lọ. ilé ìbá yí ọ kẹ́ ẹ má kàn yín dànù kẹ́ ẹ máa sọ pé àwọn kan ṣẹgbẹ́ ẹ̀ ń bú wọn ẹ̀ ń bà wọn jẹ́ láì mọ̀ pé ara rẹ ni só ti ń rùn àbí òye wa nítorí pé ìtànpẹ̀ súnà yìí kò gbọ́dọ̀ dẹ́gbẹ́ tó bá ti lè dẹ́gbẹ́ yóò di ideology ideology tiyín ẹ wàá fẹ́ ba ẹ̀sìn jẹ́ lọ́nà tẹ́yìn gan ọ̀mà. ìrẹ́ ló ṣe jẹ́ pé àwọn ẹni tí ń ṣe súnà láyé wọ́n máa ń tẹ̀lé ẹnití kìtàbù ọ̀sùnà tó wí ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà wọn èyí sì yẹra kú lórí ẹ̀. kọ̀ọ̀kan mi pé eléyìí bí mo ṣe ń sọ̀rọ̀ ló náà máa ń sọ̀rọ̀ eléyìí bí mo ṣe ń gbọ́ ló náà ń gbọ́ tí ọba ti ṣàṣìṣe tó lè mú wa kú nù súnà. mo rò pé yé wa ó lè pọ ọ̀rọ̀ sí mi lẹ́nu pé bó ṣe ń sọ̀rọ̀ ni kí n máa sọ̀rọ̀ èmi gẹ́gẹ́ bí ẹrú ẹ̀ gẹ́gẹ́ bí mi náà ṣe lè pọ̀ sí ọ lẹ́nu pé bí mo ṣe ń sọ̀rọ̀ ní kọ́ máa sọ̀rọ̀ sẹ́gbẹ́ là ń ṣe ni. àǹkan ni ẹ dákun torí tọ́lọ́ o a fẹ́ kí a sọkọ́ jọra wọn ọ̀takùra wọn tẹ́lẹ̀ ni. ẹ dákun à ń fẹ́ kí ọ̀rọ̀ wa kọ́ máa jẹ́ pé yọ ẹ dákun torí tọ́lọ́ ẹ dákun torí tọ́lọ́ èdè haúsá la fẹ́ máa fi ṣe dáwà agbó haúsá jura lọ wọ́n á sọ pé bó ṣe máa sọ haúsá tẹni kémi ọ máa sọ tèmi lọ́nà o à ń bọ̀sibọ́sí èdè yorùbá wa yìí wọ́n á sọ pé ah, ẹ kìnnìkan kìnnìkan ó ó tó bẹ́ẹ̀ wallahi ó tó bẹ́ẹ̀ àfi tó bá pẹ́ gbẹ́lẹ̀ yìí sí ẹ̀yìn wá gbaná ta ló múra rẹ̀ lọ bá ta ni pé kí ni ìwọ gẹ́gẹ́ bíi ta tóbi wá gbọdọ̀ sọ̀rọ̀ sọ́jà àdúmọ́ta. bí tùdúmọ̀ gbòòsì ni ọ́. ẹ̀sìn yìí tọ́lọ̀ ní súnà yìí tànàbà Muhammad sallallahu alayhi wa sallam. títàlùkù bá ti gbọ́ yẹ ẹ máa tàka kẹ́sì ọlọ́wọ́ bọ́ tàka. tani wọn ni kò máa jábọ̀ nàám. à tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ilé ò ní gba fáìlì kálukú ọmọ wa láti gbogbo olú ni baba níjẹta dáwà tá a ṣe fáìlì ẹ̀ ní baba lánàá

Hmm, kọ́mọ àjẹ pé systematically ẹ̀yin náà ti dọ́gba dẹ́gbẹ́ wọ́n ní rọmọtìní ibi dá ihá fansálẹ́tì ń ti ń ṣe ní fi ń bú mi ọ̀wá yọra bóró abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà wọ́n á sí lórí súnà tẹ́lẹ̀ náà wọ́n á sí lórí súnà rárá rárá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà làwọn náà ń ṣe tẹ́lẹ̀ wọ́n sì ní kì í tán nínú gbóòsùn kọ́mọ́ bá aṣọ àlánú jẹ́ àṣẹ́kùbọ̀ tí wọ́n ṣe kùtẹ́lẹ̀ náà ń bẹ lára ẹ wàá dọ́gbọ́n gbé ìṣẹ́gbẹ́ wọnú súnà kò sáyè ẹ̀ mo rò pé ń yé kò sí àyè ẹ̀ súnà yọ wà very clear tó bá kú omi tó bá lọ Cambodia rí i pé tó máa pa àwọn èèyàn ìṣèyàn ọ̀jọ̀ra wọn tó bá kọ̀ ń bí tó lọ sí Brasilia wàá rí pé sẹ́yìn bá kàn náà ni àfi tí wọn bá sá lò sùnà sùnà ti kọjá àfà sùnà tala pé anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. ilẹ̀ larubá àti ẹ̀lọ́lẹ̀ larubá gbogbo ní Saudiya àti ẹ̀sọ́ gbogbo Saudiya ní al ìlú anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn àfáà wa ni kálukú àwọn àfáà pọ̀ ń bẹ̀ yẹn kálukú àgbọ́yé ẹlòmíì ní sì ti tàn ká gbogbo ayé báyìí àgbọ́yé tẹlòmíì sì máa ń nù lù rẹ̀ gan máa ń mọ́sálásí rẹ̀ sá tẹlòmíì dára rẹ̀ mà ẹ̀ so àwọn àfáà wa yẹn fẹ́ ti wá láwọn àgbọ́yé ẹnìkan ò sínú wọn tó tó láti fọ́ sọ̀yà pé gbogbo ayé o agbọ́yé tèmi lórí súnà ni àdìmú ìwọ gẹ́gẹ́ bíi ta ni ìwọ gẹ́gẹ́ bíi ànábì bọ́lá pé yé wa ẹ̀hẹ́n nítorí pé ẹ̀kọ́ tí ẹ̀kọ́ ẹ̀sìn Islam àwọn ẹ̀jẹ̀ kó yé wa bí ó ṣe yé àwọn olùmọ̀ torí pé tó ń bá dán wò bẹ́ẹ̀ ọmọ kò ti fẹ́ dáràn súnà tà ànábì ni kì í ṣe súnà tàwọn èèyàn èmi tí wọ́n á ń ṣàlàyé súnà ànábì mo lè ṣàṣìṣe o bẹ́ẹ̀ náà làáfàá àyùn náà lè ṣàṣìṣe mo rò pé yé wa tẹ́mi bá wá sọ pé mò ń tẹ̀lé súnà ànábì lábẹ́ àgbọ́yé àfààyàn níjọ́ tó bá sàtìsẹ́ ńkọ́ sẹ́yìn ká jọ rú nù. so kò sì sẹ́kọ̀ọ́ tọ́jọ́ bẹ́ẹ̀ láyé wípé ẹ̀yin ọmọ tẹ́ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi wọn ò tiẹ̀ sọ fákẹ́kọ̀ọ́ rí ẹ̀yin ọmọ tẹ́ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi ọ̀rọ̀ mi ò padà wá tàn ká gbogbo ilé ayé ń gbọ̀ bá ya sẹ́rí ń tẹ́ ń kọ́ lọ́dọ̀ mi ó ń gangan ní súnà gbogbo ń tẹ́lómi bá sọ fún yín it's just rubbish àwọn wàá sọ fún pé it's just rubbish tó fi dórí lágbájá náà tó fi dórí tàmẹ̀dọ̀ àwọn náà sì ń bẹnu yunifásitì sí ṣé báwọn ọkọ wọn bá bí dakọ sọwọ àwọn pa wọn pọ̀ pẹ̀lú àfa rẹ jazakumullahu khairan àfa yìí wọ kíláàsì lẹ́ẹ̀kan sẹwọn pé àwa wà lójú àgbà pípé <laughs> àfa yìí wọ kíláàsì lẹ́ẹ̀kan ó ní gbogbo tó ń sọ fún wa nìkan lọ́nà kó ṣe pọ́rọ̀ ń bá takò tiyín tó ní ká dì mú àfa ọ̀ sọ fún pé idan huwal kitabu wa sunna ó ti di kìtàbù kí ló á tó fi wá pé láti bo síbo àwọn èèyàn á gbọ́rọ̀ ẹnìkan rù wọ́n máa sọ pé òun náà ní súnnà lónìí nǹkan bẹ nínú kéèyàn ọmọ kọ̀ mà wàláhi tàláhi torí délé ká sọ pé àwọn kún yẹlẹyẹlẹ ń bà wá lábẹ́ jọ́kan nínú wọn náà ó pàtàkì ká tẹ̀lé kìtàbù ọ̀sùnà lódodo ẹnìkan ní ṣé kìtàbù ọ̀sùnà tẹ̀ǹtẹ̀lé yìí lábẹ́ àgbọ́yé sheikh wọ ni ṣé ti sheikh ibn baz ni àbí ibn ọ̀sẹ̀mìn mhm. tálẹ̀ tún dáàmú yàtọ̀ sáwọn tẹ̀ ń gbó kọ wọn tálẹ̀ tún dáàmú al-Albani mhm. Rabi' al-Madkhali ni. Hmm? rọ̀sùlánù ẹnìkan tún ti wà Sùlẹ̀mánù Sùlẹ̀mánù Rọ̀hálí àwọn tá a mọ̀ báyìí tábà ní ká máa pè tàmí fún ok sunna ti ta alẹ́ tún tẹ̀lé àtẹ̀lé tẹnìkan kan nù sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam làwọn tẹ̀lé ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà àti sálàfọ̀lùmọ̀tì sọ̀lẹ̀ torí ẹ̀ ń gbà wọn dá Sheikh al torí pọ̀rọ̀ rẹ̀ fẹ́ mọ̀ pé ilé ayé ìbò ṣe rí nu gbogbo èèyàn tẹ́ bá ti dé àyè tẹ́nìkan dé ẹ máa rò pé bóyá láṣejù ni bóyá láṣe ètò ni bóyá láṣe bóró ni ìgbà tí sèkòlá Albani tọ́lọ́mọ bá kọ́ gbà fún torí látàrí ilmul hadith tó lámòjútó fún ọlọ́mọ bá gbà fún ó wá di pé ntọ́ mọ̀ ó ń bí kọ́ máa sọ̀rọ̀ tọ́ba wa sọ̀rọ̀ ń takuta àwọn àfa mi sẹ́ẹ̀sì máa pàwọn èèyàn ọ̀rọ̀ tá à ń ti gbọ́ tipẹ́ àní fẹ́kẹ́ nìkan máa sọ pé ń tàfà wa sọ òṣè déédéé ìbéèrè wa pọ̀ wọ́n fìtínà rẹ̀ gan ó ní à àwa o àwa ń tẹ̀lé kitab wa sunna wifqa fahmi salafil ummati salih ń tà náà ń tẹ̀lé à ń tẹ̀lé tírọ̀ sunna anabi wa muhammed ní ìbámu àwọn aṣíwájú àlùmọ̀ yìí rere ọ̀nà ńlá ni. a sheikh ibn baz wọ́n wa wa ni wọn nítorí pé sheikh ibn baz yìí báyìí aláǹfààní rí wọn báyìí face to face a láǹfààní àti gbọ́rọ̀ wọn kì í class níbi tí wọ́n ti ṣe tawu'iya fil hajj aláǹfààní àti gbọ́rọ̀ wọn direct a sì láǹfààní àti ka púpọ̀ nínú nǹkan tí wọ́n kọ́ ń tíra láàyè a sì mọ̀ pólùmọ̀ ńlá ni wọ́n wallahi Sheikh Ibn Uthaymeen à olùkọ́ wa ni wọ́n wọ́n ń sọ̀tà wa aláǹfààní àti gbọ́ wọn face to face déèsẹ̀ kan déèsẹ̀ méjì déèsẹ̀ nu class but kíláàsì tó ju kíláàsì lọ nínú muhadarat tí tán pè wọ́n wá ṣe ní al-Jami'ah al-Islamiyya ní kulliyat sharia wa njẹ́ àti kọ́ ní tíra ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ la kà àmọ́ kó lùmọ̀ ńlá gidigidi ni wọn. Sheikh al-Albani rahimahullah aláǹfààní àti wọn ṣùgbọ́n aláǹfààní àti gbọ́ púpọ̀ nú ọ̀rọ̀ tán sọ a sì láǹfààní ka púpọ̀ nú tíra tí wọ́n ṣe olùmọ̀nlá gidigidi ni wọ́n ní pẹ̀sì islam wọ́n yìí sọ̀tà wa sheikh rabi' al-madkhali ọ̀kan nínú àwọn olùkọ́ni ní jami'a islamiyya àlàǹfààní kan kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àlàǹfààní láti gbọ́ muhadara tiwọn náà rí lójúkọrọ ojú tiẹ̀ ṣe pé wọ́n ní wọ́n pé sasi ní àǹfààní láti ní gbogbo tíra kan kọ láyé gbogbo ẹ̀ àní torí wọ́n pa gbogbo ẹ̀kọ́ nu tíra kan báyìí. a sì ń kà àwọn èfi tíra dírẹ́sì lé. so gbogbo àwọn olùmọ̀ yìí àwọn olùmọ̀ wa ni wọ́n olùmọ̀ ẹ̀sìn Islam ni wọ́n kìí sọ̀nà wọn làwọn ń tẹ̀lé ojú ọ̀nà tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam táwọn náà ń tẹ̀lé o ní ìbámu pẹ̀lú àgbọ́yé salaful ummati الصالح. so a máa pàdé púpọ̀ a lè ya pambo mi mo rò pé yé wa nítorí pé bí kálukú bá ṣe gbọ́ yé náà ni wọ́n máa ṣàlàyé tiẹ̀ hmm, nígbà táwọn ẹni tó kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn ẹni tó tì wá lẹ́yìn púpọ̀ púpọ̀ títí tọ́lọ̀ ń fi ní ká rí gbogbo ẹ̀kọ́ tá a kọ́kọ́ yìí wọn àfijọ́ kan láyé mú wa ń tú láti rí pé tí mo bá sọ ni kò sọ bó wàá lẹ nìkan mi mo rò pé yé wa ẹ jẹ́ fún yín sáǹpù kan ọ̀kan náà àwọn wa ó kọ́ wa lọ́pọ̀lọpọ̀ classes ó kọ́ wa nígbà táwọn three hundred level ó tún kọ́ wa nígbà tá a wà ní PhD level ó tún á jẹ́ supervisor fún wa lórí tura masters. sọ̀ngbà tí wọ́n ń kọ̀wé yẹn tí wọ́n á kọ̀wé débi kan tí mo padà wá sọ pé ọ̀rọ̀ báyìí lọ tẹ̀wọ̀n jù tí ó bá a láàmú lọ sọ pé ìdí abájọ tí mo ṣàlàyé yìí òun ò tí ì gbà wọlé tó látùjọ jókòó àmọ́ fà nígbà tá a bá fà débi kan yóò ní khalas jawabu muqni' fèsì tí mo fọ ẹ ń tẹun lọ́rùn ni wọn á máa fi ń ṣe fọ́njọ́ tí wọ́n bá gbé mi síta gbangba mo rò pé yé <laughs> tọ́ tí mo bá tún kọ ìwé mi tí mo sọ pé lè lọ́jọ́ gbàjù yóò wá sọ pé. ọrọ tí mo sọ pé dọ́gba jù yẹn òun náà sheikh ibn baz sọ àti sheikh ibn Uthaymeen kí n kọ sí footnote ike ọrọ àwọn àfáà yẹn náà kí n tó fi fúntìrà mi lágbára màá ní ọlọ́run má jẹ kí ni mo fẹ́ kọ́ síbẹ̀ sí ó ti tako training tán training wọn pé ibùnú ti sọ gbogbo ọrọ tán ibùnú ti ṣe gbogbo ìwádìí tán kí là ń nídìí gbogbo wàhálà nù ẹ wá dúró wàhálà tí mo ṣe kí n tó débi rìsọ́ọ̀tì yìí ọ̀hán ní ìyàrú kínní wọn ni wọn máa kọ síra tiẹ̀ bẹ́ẹ̀ kọ́láàsì àwọlẹ̀. <laughs> torí pé tírénì lẹ̀kọ́ ókè ẹni tó kọ́ alẹ́ kọ́ kò lè fi tipátipá mú wa pé eléyìí náà ní kọ́ lórí kínní nígbà tó ẹ kọ́rọ̀ mọ́ ni tó bóun ni wọ́n á ti sọ pé ọ̀rọ̀ lágbájá ni kọ́ máa sọ tàmẹ́lú ẹ tó ń tí máa ṣẹlẹ̀ nu torí ẹ̀ mọ ọ̀rọ̀ wa mo tù wá o ẹja kẹ́kọ̀ọ́ ẹja kẹ́kọ̀ọ́ àwọn ọmọ táwọn náà ń kọ́ lẹ́kọ̀ọ́ tírénì lẹ̀ ń gbọ́ yẹn ẹ̀yìn ẹ̀yìn náà mọ̀ lọ kọ́ tíra lọ́la kí a sọ pé wàhálà alladhi rajjahtuhu huwa ikhtiyaru shaykhina yẹn kékin kọ́tí ẹ̀ náà kókó hàn dáadáa pàtó bá kọ́kọ́ púrúfù àwọn ẹ̀rí ẹ̀rí rẹ̀ kò burú ń parí àwọn kan kọ́ á jẹ́ pé ọkàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wàhùn àkìtìyàrù á pé òun lágbàánu ọ̀rọ̀ tó nǹkan ọ̀dọ́ lójú. so training tá a máa ń ṣe fáwọn ọmọ ilé ẹ̀kọ́ nù. so aqidatu ahli sunnati wal jamaa ń tó gbèrò nù tó fi débi tó dé lónìí yìí gbogbo àwọn aṣáájú rere yẹn wọ́n máa gbọ́ yé láti nù kitab wa sunna ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn salaful ummati salih.

ibi tí òun náà ti ń kà ni wọn náà ti ka ti <laughs> eléyìí ò túmọ̀ sí pé àwọn àfa àti táyé ìsìn náà ò ní sàǹfààní lára wọn sàǹfààní ṣùgbọ́n ẹ má gbàgbé o ìgbà míì wàhálà ti ń ṣẹlẹ̀ lágbọn abìkan láyé kọjọ́rù tiwa so solution tí wọn ò lè gbé wá fún tiwa ìtumọ̀ pé wọ́n mú àwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ nù gbogbo ẹ̀kọ́ tẹ lọ kọ́ lókèrè tẹ́yìn náà bá délùú tiyín ẹ gbé ìṣòro tìyín náà sórí àtẹ pẹ̀lú màtẹ nìyẹn ẹ̀yin náà máa wá solution. ṣé gbogbo nǹkan náà lẹ́ẹ̀ máa padà lọ bọ́ọ̀gà yìí ni bàbá télọ̀ wọ́n kọ́ ọ bí wọ́n ṣe ń dábùbá àti sọ́rọ́ àti dàńsíkí wọ́n wá gbé aṣọ dàńdógó wá fún ọ ó sì kọrí lọ́dọ̀ ọ̀gá rẹ̀ sọ padà sọ́dọ̀ ọ̀gá ni rárá o sẹ́yìn mọ̀ pé gbogbo sẹ́ta bá kọ́ láyé ní tá a máa ṣe nínú sẹ́yìn fi jẹun yọ pọ̀ ju tí wọ́n kọ́ wa lọ. sọ ọlọ́run ọba bó ṣe ṣe súnà ilé ayé nu. sẹ́yìn ọmọ tẹ́ lọ kẹ́kọ̀ọ́ náà wọ́n ti fi àwọn principles lẹ́yìn lọ́wọ́. àwọn náà kọ́ ju yín lọ gbogbo àwọn tó wà ń bẹ̀ náà. báwọn náà ṣe ń lò wọ́n fẹ́ kẹ́yìn náà máa lò. àwọn náà ti fẹ́ nísinmi kọ́ máa jẹ́ pé gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ máa wá bá wọn iná wọn ti kọ́ àwọn kan lẹ́kọ̀ọ́ nítorí tọ́lọ́ọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé adúpẹ́ fọlọ́ọ̀ ọlọ́run ọba kọ́ mọ́ bá dáadáa náà jẹ ẹ̀yin ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam sunna anabi sallallahu alayhi wa sallam ó pàtàkì pé ká dì mú ó sì pàtàkì pé ká má kú olórí rẹ̀ ká gbọ́ yín látara alukur'an àti sunna anabi wa Muhammad sallallahu alayhi níbàámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú rere ìtumọ̀ níbàámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú rere ó pàtàkì púpọ̀ nítorí tá a bá dá wa dára wa pẹ̀lú ògùn ọlọ́yìn ìsìn náà ti pọ̀ jù náà rọ̀ wa ní ìsìn lápèjúwe ẹnìkan sọ pé وقالت ti رلون وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء ẹ̀ríkpáyà yìí ti àwọn Yahudi àwọn ń wọn ní kí kanko lọlọ́wọ́n ọba wà ní kanko ó di ọwọ́ rẹ̀ orí o rárá o bali yadahu mabsutatan sísí ilẹ̀ yíyá alẹ̀ lọ́wọ́ rẹ̀ méjèèjì wà yunfiqu kayfa yasha ọlọ́run a máa ná bọ́ba ti ṣe fẹ́ èsì pé a máa náwó a máa ná torí ntọ́lọ̀ ná jowó lọ àwa gan nínú ntọ́lọ̀ ná la wà mímú tó mú wa wà láyé tí ò bá jẹ́ pé ọba gbọ́ ọ̀rọ̀ yìí yé ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú rere ó sì sẹ́nu ní tútùmọ̀ rẹ̀. tòró kéré jù ọmọ sọ pé wọ̀kọ́lẹ̀ ti lè ọ̀húdù àwọn yahudi sọ pé yẹ́dùn mọ́hìn ọ̀bùlùmùdà. fẹ́ẹ̀rì ó ti ń takò fáhùmù sẹ́lẹ̀fẹ̀lì ummati salih. dídè báyìí lọ́wọ́ ọlọ́run ọba wa ṣé wọ́n rí rí ni mo rò pé yé wa ọ̀hún ni bẹ́ẹ̀ yẹ kẹ́ hùmọ̀ fún tàtẹ́n. o ti takò fáwọn sẹlẹ̀fì ummati sọ̀lẹ̀ tọ́rọ̀ ti ṣe tẹ̀mfìl àwọn ó sì máa fi ròyìn ọlọ́run ilẹ̀ fọ́lọ́n ní ìbámu pẹ̀lú bó ti ṣe fi rinlẹ̀ fúnra rẹ̀ yóò fi dọ́gba pẹ̀lú títóbi àti gbígbàngbàn rẹ̀ min gairi tamthilin wala takyif nígbà tí ọ̀sán pé báyìí yẹn lọ́wọ́ yọ fún tẹ̀tẹ̀n yóò tún máa kọ́ la ọwọ́ rẹ méjèèjì ti sílẹ̀ lọ́wọ́ ẹ̀rọ pé ok bó ṣe wà nìyẹn subhanallah O ti takò fáhámù salafil ummati salih fáhámà sàkéèsì gbogbo orú nǹkan báyìí bẹ́ẹ̀ ni gbogbo sifat tẹ́bá tilẹ̀ fi ti salafil ummati salih ṣe ẹ kò lálùsùn náà torí lódodo ọ sọ pé ọwọ́ méjì lọ́lọ́wọ́ bá ní ṣùgbọ́n ti ṣe tẹ̀mfìl sálàfù ló mọ̀ ẹ́ sì ṣe tẹ̀mfìl ọ̀n sọ̀rọ̀ pé anabi sallallahu alaihi wasallam sọ pé yanzilu rabbuna ila as-sama'i ad-dunya fi ath-thuluth al-akhir min al-layl ọwọ́ àjọkùn bí tó ti jókòó ló tún á ṣẹ̀ṣẹ̀ báyìí yanzilu rabbuna a ṣé bọ́lá ṣe ń yanzilu nù ó ti kú òní ojú àná ahli sunnati wal jama'a torí pé àgbọ́yé tiẹ̀hún bó tilẹ̀ jẹ́ pé ọ̀tako àwọn àṣàyíra àwọn èso pé yanzilu rabbuna ṣùgbọ́n ń bọ̀ lálùsùnà tí máa sọ pé tọ́wọ́ àṣẹṣẹ báyìí pé yanzilu rabbuna. sọ gbogbo nǹkan yẹn à ń bùkátà fáhámù salafil ummati salih. pẹ̀lú báyìí ntọ́kù wa kù ní ìsìn wọn náà nípa àṣàlàyé al-firqatu an-najiyah ahlu sunnati wal jamaa yẹn gangangangan bóò ni wọ́n rí náà rí bóò làkìdá wọn rí sọ ẹ jẹ́ ká sọ eléyìí dìgbà míì lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí àkọlé mi là ń mú ṣùgbọ́n lẹ́yìn eléyìí a tún wá fábọ̀ sórí àkìdá ahlu sunnati wal jamaa tí wọ́n fi ń jẹ́ ahlu sunnati wal jamaa tó fi jẹ́ pé àwọn ọlọ́jọ́ ràn yẹn lórí mi àtiwọ́. kájọ kan nínú wa kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣe ní rọrùn fún wa. gbogbo apáta ìyànjú náà là ń gbà láti tó ṣe é pé kò ayé rẹ̀ ráàrí alùkìyàmà rẹ̀ ò ní yọ padà bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndà abẹ́ lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa kó tún wa ṣe níbi tá a gbangba. kọ́dàkùn kọ́ má jẹ́ ká ṣègbè. ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba kó túnbọ̀ gbéga kó ìlànà sallallahu alayhi wa sallam lọ́wọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó paná kó kókó tàbá àdádálẹ̀ àtàwọn aládàádálẹ̀ wa parẹ́ kọ́ parẹ́ kó tún bàbá gbé ẹ̀sìn islam kó bá gbéga subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. lójú tí islam fi wo jíjẹ obì wọ́n bùkátà ìwádìí pèsè àǹfààní lóbi máa ṣe fún yàn ni àbí máa níyàn lára àǹfààní bá ń bẹ́ńbẹ́ àti ìnira èwo ló pọ̀ jù tó bá jẹ́ pé ìnira tó wà ń bẹ̀ ló pọ̀ jù ká má jẹ tí ìnira àti àǹfààní rẹ̀ bá dọ́gba ká má jẹ. sọ àwọn tí wọ́n ń jẹ obì àwọn lè fọ èsì díẹ̀ ságbọn bẹ́ẹ̀ àwọn tó sì ń ṣèwádìí ní ìwádìí sáyẹ̀nsì àwọn náà tún lè sọ ìtọ́pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n á ṣèwádìí obì gangan fúnra ara rẹ̀ scientifically omi rẹ̀ èso rẹ̀ kí láǹfààní ti ń ṣe fara kí láburú tó wà ń bẹ fara tòtọ́ bá rí pàǹfààní rẹ̀ lọ́pọ̀ jù kò ní ború mọ́tàǹfààní rẹ̀ bá kéré sí aburú rẹ̀ ó ború bẹ́ẹ̀ náà ni tí aburú àti àǹfààní rẹ̀ bá dọ́gba tó bẹ́ẹ̀ láti mọ̀ a ó sì ṣe irú ìwádìí bá ń torí a lásìkò Fatima wádìí ń pọ̀ bì ṣùgbọ́n tí n bá gbàgbé ó dàbí ìgbà tí wọ́n ṣèwádìí kan tó fẹ́ jọ bẹ́ẹ̀ tí wọ́n máa ń kó bìwọ̀ Saudi púpọ̀ sọ àwọn Saudi ní láti gbé ìwádìí jáde lórí rẹ̀ àbájáde ìwádìí yẹn ni kó bí ọ̀dà kò yẹ kéèyàn máa jẹ́ nítorí pé aburú tó wà ń bẹ ju àǹfààní rẹ̀ lọ wọ́n sì tún rí i pé irú nǹkan tí máa ń bẹ lára sìgá tó máa ń bẹ lára tíì eléwé so nicotine ń bẹ lára obì náà ìnáfà ló fi jẹ́ pẹ́ni tó bá ti má àti fílẹ̀ rẹ̀ kí rọrùn àfi bí ọmọ tí mù ká so ńlá ni wọ́n máa ń ṣe tí wọ́n ní rí gbà nítorí pé tó bá ti mára tán wọn ìfẹ́ sílẹ̀ fẹlẹ ìjẹba onítàlíkà bá sálámà sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lákọọ́lẹ̀ sọ̀rọ̀ àyàn ní ká dáhùn ni bẹ́ẹ̀ ni ìgbà tó lọ́n sọ pé wa idha hayyitum bi tahiyyatin fa hayyu bi ahsana minha aw rudduha ẹ máa sálámà kan sí yín ẹ sálámà tí wọ́n padà pẹ̀lú èyí tó ṣe pọ́ rẹwà ju èyí tá ń ṣe sí yín lọ àbí kó sì jẹ́ pé tẹ́yìn náà fi sán kò kéré sí i ọlọ́run sọ pé tí wọ́n bá sá sí yín lẹ́nu ẹ máa fẹnu sálámà sí yín lásán sọ́wọ́n kan lè sálámà sí wa lẹ́nu òun lè tọ́wọ́ pọ̀ jù òun nísìnyí túmọ̀ sí kí wọ́n sálámà síwájú àmọ́ tó bá jẹ́ pé wọ́n sálámà sí wa lákọọ́lẹ̀ ni táwọn náà sì jẹ́ pa àmọ̀wé kà ó yẹ ká kàkún pé wọ́n sálámà sí wa náà ni ká dáhùn ọ̀nà àbáyọ wà ń bẹ̀ nítorí ká má lọ sọ pé sálámà yìí táwọn ni ìtàn bá fẹnu ṣe sí wa ẹni tó ti wá fi ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ kọ̀wé ránṣẹ́ sí wa sálámà sí wa tá a dá lóhùn wọn alásan gbèsè rẹ̀ ń jọ gbendal kìyàmù bó tilẹ̀ jẹ́ pé máa kó àpọ̀jù ń gbà mí bó tilẹ̀ jẹ́ pé ń gbà mí wọn sálámà sí yàn torí sí sálámà wọ́n fẹ́ fi mú yàn ni pé will you respond or not asalaamu alaykum wa alaykum salaam ah i am kinika i am kinika i have some questions mo rò pé yé. Mm-hmm so tọ́ọ̀bá tí wàá dáhùn sálámà yóò ti máa wọ pé ó ń béèrè náà ẹ̀ ní dáhùn omi ọ̀sálámà wọn dáhùn wọn á béèrè wọn pé ah, ẹ mà dáhùn ìbéèrè mi ó pè ní ìwọ náà fowó pè mo rò pé yé so wọn á gbé fóònù yẹn kalẹ̀ fún pé kó máa fi béèrè tó bá fẹ́ sálámà mùsùlùmí sí mùsùlùmí ni wọ́n sì ti dáhùn ilé ìjẹba wọn ní sóbìnrin náà lè máa kópa níbi mímọ bá wọn dá sọ̀rọ̀ tí ń lọ lórí social media kò sí nǹkan tó burú pé kó náà dá sí i lópin ìgbà tó bá ti lè tó bá ti lè dá sí pẹ̀lú ẹ̀kọ́ tó sì dá sí lọ́nà tí wọn ò fi ní mọ̀ kó bíin ní ń dá sọ̀rọ̀ tí wọn ò fi máa fi fóònù yọ lẹ́nu nítorí pé a ti gba àwọn àdẹ́sùn tó pọ̀ lórí àwọn sáìtì àwọn èèyàn ń darapọ̀ mọ́ àwọn sáìtì wa àwọn fẹ́ máa fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn fẹ́ máa fi gbọ́ dánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin wá report wípé àwọn àdìmíìnì wa àwọn àdìmíìnì ọmọ gbọ́ báyìí ká bá wọn kìlọ̀ fún wa a sì ti pàkíyèsí àwọn kan nù wọn rí ikú wọn tún máa ń ṣe private chatting pẹ̀lú àwọn. Ah, ah. ẹ̀yin lẹ pèrò sọ́kọ̀kọ́ agbẹ́sì ẹ̀yin lẹ tún sọ pé àmàbọ̀ bá máìn àwọn fẹ́ fẹ́ ọ ní o tó ń ti pé wọn náà kí ló burú kún ọ fẹ́ ọ àmọ́ wọn náà kí ló dé tó fi jẹ́ pé sáìtì tiwa lọ fẹ́ lò. kọ́dà ọmọ kan report vitally wàláhì ó lè tọ́ bọ́ọ̀n lọ́kàn jẹ́ at a time ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n approach òun torí pé ọjọ́ yìí ni eh, chanẹ́lì wọ́n á bẹ̀rẹ̀ sí ah onáàsá tún bẹ́ẹ̀ ni a tún túbá lórí ẹ̀ṣẹ̀ táwọn ọ̀ṣẹ̀ <laughs> so torí ẹ tí wọn náà bá ti kọ́mẹ́ǹtì àbó ṣe kinní kan ọ bẹ́tà kọ́ kọ́mẹ́ǹtì yàrá rẹ̀ sọmọ pé wọ́n kan náà ní ìsìngbà tó bá ti dá sí i wọ́n náà ló fi nọ́mbà rẹ̀ tà sọ àti mẹ́ni tí àrùn ń bẹ lọ́kàn rẹ̀ tó wọ́n fẹ́ gbọ́ tí wọ́n fẹ́ wo oògùn sárùn tí ń bẹ lọ́kàn rẹ̀ lára rẹ̀ èèyàn jẹ́ báwọn. wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin ahlu sunna àti as-salaf àti as kò sí yàtọ̀ ahlu sunna àwọn náà ni as-salafiyya àwọn náà ni al-firqatu an-najiyya àwọn náà ni al-firqatu al-mansura àwọn náà ni wọ́n tún máa ń pè ní àwọn agbọn India àti Pakistan ní ahlul hadithi wal athar orúkọ yẹn lórí àwọn èèyàn kan náà ni àyàfi tó bá jẹ́ ike ìwọ bá mọ̀ pé yàtọ̀ kan bẹ láàrin ahlus waljamaa àti sàlàfíyà ẹ̀sọ́ ká èsì yàtọ̀ láàrin ahlus sunnati náà ń jẹ́ àwọn náà náà máa ń pè ní as èsì yàtọ̀ láàrin méjèèjì ṣùgbọ́n nàìjíríà ń bí ẹ mọ̀ pé gbogbo ààyè gba gbogbo rọ́ọ̀ àwọn terminologies lẹ́fẹ̀ẹ́ máa yí padà ẹnìkan sọ pé àwọn ò lè pera àwọn lálùsùnà pàlìjàmá àlásán torí táwọn bá pera àwọn lálùsùnà pàlìjàmá àlásán gbogbo àwọn alùlùfídíà àtàwọn tí ń ṣẹgbẹ́ wọn kóra àwọn ọbẹ̀ pé alùsùnà làwọn náà àwọn táwọn bá ní sàlàfíyà mo rò pé <laughs> so ẹ eh, wọn ò ní wọ ọbẹ̀ àkọ́kọ́ ahlu sunna àwọn náà ní as-salafiyya tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó ń bídìí àkànṣí tó fẹ́ pera rẹ̀ lálùsúnà tásìrì rẹ̀ ò ní tú ẹni tí lọ jìnnà tásìrì rẹ̀ ó ti tú. ó dàbí àti wọn ṣe àwọn yẹ̀ ń wò ni ọ̀kan wá darapọ̀ mọ́ àwọn tí ń ṣe súnà níbi tí wọ́n ti máa jókòó láti pẹ̀tù sáwọ̀ torí gbogbo èèyàn máa fẹ́ darapọ̀ máa ń tí máa ń ṣe dáadáa tó náà wá jókòó láàrin wọn so gbogbo àwọn èèyàn sì ti mọ̀ kékeré ṣe àlùsùnà tó lọ́jọ́ ọlọ́mọba mú kọ́sítọ́mà kan wá tí ń fẹ́ kó wọn bò ń pẹ̀tù sáwọ̀ so ẹni tó á jẹ́ àlùfídíà náà wá dá sí òun náà wá ń bá. ẹni tó jẹ́ kọ́sítọ́mà yẹn wí. kọ́sítọ́mà yẹn wá sọ pé ó yẹ gbogbo èèyàn kò yọ. sírù rẹ lọ́ọ́ ẹ̀kọ́ máa dá sọ̀rọ̀ yìí. are you not jalabi alfa subhanallah àkàrà bá tú eku àkàrà tu eku ọkọjá pé báwa lé yóò sì lè wá mánu. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ nídìí láti máa tanra yín dáadáa ahlùsúnà làálùsúnà ń jẹ ahlùsúnà ni ahlùsúnà ti wọlé jama'a ahlùsúnà àwọn náà ni as-salafiyya àwọn ni al-ghuraba àwọn ni al-firqatu an-najiya àwọn ni at-ta'ifatu al-mansura àwọn ni ahlul hadithi wal athar. so kama ajó kọ́ lásán kọ́ lọ́jà o mo rò pé ẹrí bọ́lá ṣe tó àṣírí eléyìí kọ́ ọ jẹ́ pé òun ṣe súnà lódodo torí pé ntí súnà kó sínú tó bá ti wà lára rẹ ọba àmọ́ pera rẹ ló kọ áàlù súnà náà ni tó bá sì ń pera rẹ ló kọ yẹn tó ṣe ntí súnà wí ọ̀ ń tanra rẹ dànù eléyìí jẹba. wọ́n ní sáwọn lè máa tírèmù irùngbà wọn ẹ má tírèmù ẹ̀ kọ̀ yẹ́yìn bó ti ṣe rí bó ṣe rí yìí kọ̀ yẹ́yìn sá ẹ sì fẹ́ look smart sá ẹ ṣàlàyé bẹ́ẹ̀ sì look smart wọ́n sàárè fáwọn èèyàn tí wọ́n wọ ẹ̀yìn jọ tẹ́ ẹ bá kú mo rò pé sódà àtẹ́fì lọ pàdé màláìka munkar wa nakir smartly sá <laughs> irọ́ lásán wọ́n tẹ̀lé ẹ dànù dákun fi irun parẹ́ lẹ́ bó ṣe bọ́lá ti ṣe fún ọ. anábì sallallahu alaihi wasallam pé utruku liha ẹ fi irun pa yín sílẹ̀ bó ṣe wà ẹ má mú ẹ má fọk ilé ìjà bó ṣe jẹ́. ẹni tí irun gbọ́n ṣẹ̀ṣẹ̀ ń wò fún tó pé ọrùn ló ti lọ bẹ̀rẹ̀ abẹ́yẹn ò rírọ ẹ̀rù ó fi ilẹ̀ náà bó ṣe wà torí ìdájọ́ ti mọ̀ ó fi ilẹ̀ bó ṣe wà. kò sínú títí tí ìpàdé jẹ́ kó máa lọ bára wọn ọjọ́ bó ṣe jẹ́. wọ́n ní obìnrin kan ní ń wo pé iṣẹ́ lè sọ̀ràn yàn lórí òun táwọn lè ti torí rẹ̀ kọ́ ṣé ẹ̀yin ń wò pọ́nrán yàn náà ni bàbá kọ́ ilẹ̀ fẹ́ kì í sọ̀ràn yàn lórí lóòótọ́ ṣùgbọ́n bóòlù náà ṣe lè rí ilé ọkọ ṣe tí ọba ṣiṣẹ́ lé ẹ bá ní mọ́bìnrin kan wá tó ń rí ilé ọkọ gbé láì ṣiṣẹ́ kankan fọ́kọ kò lè rọrùn ìnáwó lé ọ lórí ó tún gbalé ó tún ṣe gbogbo ẹ̀ abẹ́ rí nǹkan mẹ́ ìwọ́n tún wá ní kó lọ gba kókò ó tún lọ gba ẹni tí wọ́n máa fọṣọ ọgbà ẹni tí wọ́n máa nulẹ̀ kí ni wàá fẹ́ máa sì kọ́ máa jẹun kọ́ máa yàgbẹ́ kọ́ máa bẹ́ẹ̀sì kí á láǹfààní rẹ mùṣkílà wallahi tó lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ má tán rẹ̀ dànù lẹ́yìn náà kí n ni obìnrin lẹ́vù wàá ló ń ka kí ó débi pé kì í sọ̀rọ̀ nínú tíra wo ló ti a ẹni so ṣùgbọ́n ẹ má sì wá gbọ́ yìí yìí sọ̀rọ̀ yẹn lórí rẹ ẹni kọ́ ya kú kọ́ yọ kọ́ ya washing machine kọ́ ya gbogbo ẹ̀yìn wọn kọ́ cleaning machine pressing iron fọ́kọ rẹ ṣùgbọ́n ò lè rí ọkọ gbé tí ọba ti fẹ́ fọ́kọ rẹ so eléyìí kò sí wàhálà ń bẹ lópin ìgbà tí wọn bá ti fi sẹ́pọ̀ lórí ẹ̀bọ́n màá nẹ́bìnú sallallahu alayhi wa sallam Fatima tó sọ pé iṣẹ́ ilé ti pọ̀ ju fún nǹkan bó ń gbọ́ ọmọ ọ̀dọ̀ òun àtọkọ sì ń ṣe fanfa lórí rẹ̀ ìgbà tánàbí dé tánàbí sọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ ma ebi ń kọ́ wa pé kọ́ ma ṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n allah mẹ́rìnlélọ́gbọ̀n lọ́ba dọ́gọ́rùn. ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ torí rẹ̀ ránṣẹ́ pa ànábì ànábì ò tiẹ̀ sí fáìlì torí wọ́n fẹ́ kọ́ mọ́ gbélé ọkọ̀ kò túmọ̀ sí kí wọn náà yá ka o òní yọ fọṣọ rẹ yọ fọ ti bàbá rẹ yọ fọ ti mami gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ àwọn ọkọ rẹ nù ìka burúkú ni ọ. yọ fọṣọ rẹ tọba lè fọ tí ọba lè fọ wọn náà bọ sídìí kòǹgìrì kọ fọ nǹkan rẹ. ìyàwó tó délé sí ìfọṣọ ni tẹ́lẹ̀ áá. òun ń roka tó burú kí wọ́n gbọ́ bẹ̀ ká náà kọ́ ọmọ sọ bẹ̀ ni. torí ti kara rẹ̀ kún bàbàrà pé ọkọ àwọn ọkọ kínni. dákúnbọ́ di kiri kí wọ́n lọ ṣe bẹ̀. tọ́ba tó tọ́ba tó kọ́ sọ́kọ́ bí ó dùn. kí wọ́n náà sọ fún pé gbogbo ọkà tó rò ọlẹ́ẹ̀ma. ó yẹ kẹ ẹ láàánú wàláhì téèyàn bá ronú nípa bóbìnrin ṣe lẹ wàláhì yóò sunkún ó yẹ ká láàánú jàmá ó yẹ ká láàánú ọkùnrin míì kà burúkú ni wàláhì ó fi fẹ́ páyàwó lórí débi pé láàrin ọdún méjì ẹni tó mọ obìnrin yẹn wọ́n sì dá mà kódà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká láàánú àwa náà nìsín ọmọ là ń bí kalẹ̀ ọmọ wọ́n lọ lé ọkọ́ ńjọ́ kan ntẹ́yìn ò ní fẹ́ kún ṣe fọ́mọ yẹn má ṣe fọ́mọ ọlọ́mọ ẹ ràn àwọn ìyàwó yìí náà lọ ìgbà míì kẹ́ ẹ máa fọwọ́ kẹ́ ẹ máa fi ràn wọ́n lọ́wọ́ ó lè bí àrìnfín lọ́wọ́ obìnrin tòró obìnrin mi náà lẹ́kọ̀ọ́ ìgbàtẹ́kọ̀ọ́ ń bọ̀ títí lé wọn fẹ́ wọlé ọ̀bá ńlẹ́jọ́ obìnrin mi ò lẹ́kọ̀ọ́ ẹnu ẹlòmíì ni wọ́n dọ̀tí bàjẹ́ ìwádìí òwúlò kò sún à ẹlòmíì bá ń bọkọ wí ẹsẹ̀ bọ́ ọmọ ọ̀dọ̀ ya rẹ̀ nu ẹ lè tábà fún un ẹ dákun ẹ gbọ́rọ̀ ìgbẹ́ títí ń bẹ́ẹ̀ nu pọtí látàárọ̀ ẹ lè lọ dànù ni áá sẹ́mi pé àìfẹ́ ni pé ni wọ́n ti kọjá àfi kí á fún àwọn nǹkan tó lè fi ràn ìyàwó rẹ lọ gbìyànjú rẹ blending machine washing machine àbí òye wa so gbogbo irú àwọn yìí lóyún tó bá tún rà fúnṣẹ́ máa pẹ́ ẹran lọ́wọ́ hmm. so kò lè sọ pé lọ́wọ́ so báyà ilẹ̀ ìgbà alẹ́ ti kúnnú léyìn inú léyìn rùn bá a gbé síta níbi tí mọ́tò ti wá gbé bó bá sì lọ́mọ ọ̀dọ̀ tí ó lọ dànù ti kọ́ ẹran lọ́wọ́ kò sáà ní wò náà kò ní wò wọn náà kápẹ́yàwó rẹ̀ ló sígbà lè má rí. oníwù wọn náà kò sí ìgbà tó burú kọkọ náà mú gbalẹ̀ kọ gbalẹ̀ wàláhì ebi lè mí lọdọtì so tí obìnrin bá mẹtọ ọkọ rẹ̀ fọkọ rẹ̀ ọkọ náà ní tira láti ràn ìyàwó rẹ̀ lọwọ. àmọ́bìnrin mi ni sọba jókòó láàrin àwọn ọrẹ rẹ. yóò sọkọ dìgbà wẹwọ ni pé kí ni bàbá ti ọdọ ńlọgbàlẹ̀ láàárọ̀ yìí. Ah! ìyá tiri sọ̀rọ̀ nípa bàbá tiri pé bàbá tiri lọ́gbàlẹ̀ ilé àwọn láàárọ̀ yìí ẹ pé bàbá tiri tẹ́ tọ́ba ti yọ yóò bá lẹ́fù pé òní wọn ní máa gbàlẹ̀ fún ìyàwó ẹ ẹ káàárọ̀ yóò bá lẹ́fù. so ráàyè fọkọ tiẹ náà ọkọ ráàyè fún wọn náà kí ló burú pé àwọn fọṣọ tán kọkọ máa sá wàláì kò sí ní tó burú mbẹ àmọ́ yorùbá lẹ́bù wọ́n lè kó ti tábà fún ọmú ńgbà títí ìtàn láyé wọ́n lè kó ti rò fọ́ fún ọ jẹ́ abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó ń torí de eléyìí obìnrin má kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lọ sílé ọkọ o obìnrin ń ṣiṣẹ́ fọ́kọ ó ń ṣe pẹ́pẹ́ furu fọ́kọ ọ̀pọ̀lọpọ̀ orí ìdíjókòó fún wa ní kàtá tó lóun ní ṣiṣẹ́ kankan ọ̀gá madam lóhun. ọdájú pé kò ní pẹ́ padà bàbá rẹ̀ kò sì dáa bẹ́ẹ̀ ẹ rí nílé ayé wa lónìí ẹnìkan níbì kan ó tí kíkọ́ ọ̀lẹ̀ fi pọ̀ báyìí wàláì ọ̀pọ̀ wàláì tàláì ọ̀pọ̀ ẹ jẹ́ ká fura torí bí nu obìnrin ò fura o wàláì obìnrin ò fura tó bá ṣẹlẹ̀ tán yóò máa pé ọmọ ṣẹlẹ̀ àkédébá ni ayẹ́rì ó tún pọ̀ lẹ́nu àwọn obìnrin kọ́ máa fi sẹ́nu ọkùnrin pé kọ́mí ewé ọ̀kan ló kù kọ́mí dáa fún yẹ tó ọ̀bá wí ẹ dákun torí tọ́lọ́ ó yá mi kò dáa fún tí ń bá wí òun sì yọ dáa fún yòówù sá torí gbà á. lé ó di ẹrù táǹkàǹsù níbo ni mo gbé yìí lọ ọmọ kékeré ọwọ́ ara mi ọmọ ara ń kékeré tẹ́lẹ̀ tẹnu fi ń jó bí ewé àwọn ọkùnrin náà ká ní sùúrù ká ní sùúrù mo pòwe kan bóyá ṣe déédéé mi ọmọ mo ní tóbìnrin bá ti wọlé ọkọ tó bá ti lè land sínú ilé ọkọ rẹ̀ lẹ́yìn tẹ́ bá ti jọ ríra pẹ̀lú ọkọ ó yẹ kó o tún ìwà rẹ̀ ṣe kó pọ̀ torí o ti wọ manage level ìmọ̀ bó ṣe déédéé o wàláhì bóbi ṣe fẹ́ rí nu má wò pé o ti wá di bàbàrà o ti wọ manage level tó bá mú ara rẹ tó ń ṣe dáadáa pẹ̀lú ògbọ́lọ ikú yókùn ọ àtọkọ yẹn níyà àwọn tó o bá ti gánà gánà gánà àti jáde rẹ o súnmọ́ torí ẹsẹ̀ méjì tó ń gbé bọ̀ ọ̀kan ló ti wọlé o ọ̀kan bẹ́ńtà bí gbogbo ìyàwó ṣe rí nù ìwọ ló júwe tàfé ìtọ́wà nulẹ̀ tí ó fi lọ bá a ìwọ ló sì júwèé nu léfè tó wà ń ta tí ó fi wá bá make your choice torí ẹ̀ tẹ́ bá wà nílé ọkọ ẹ dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti ìbá sí pé èèyàn bá jẹ́ pípọ̀ lẹ́kọ̀ọ́ iye ọkọ rẹ sì wá dìgbà wẹ́wọ́ kò ní dáa fún ìyá ẹ̀ tó ọba kọ́ mi ẹ dákun ẹ gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù lóòótọ́ wọn ní talábàárà láàrin ẹnì kí rí tẹ́lẹ̀ kaná à ah, èmi tó dálé kaná sì ń gbọ́ ẹ̀kára yọ ọmọ rì kọ̀ọ̀kan mi ara yìí kọ́ lọ fẹ́ yàwó sá ebi mi mọ fẹ́ yàwó sá èmi ò lè fara dà sá tó ń torí de eléyìí kára yìí náà fẹ́ wò káwọn náà dán wò wọ́n ní dán wò ló ta ni ẹ̀dá tẹ́sì ni bàbá rẹ̀ tó ń torí de eléyìí báyìí ìgbà tí wọ́n ti ṣe dantan <laughs> ọ̀sẹ̀ dantan tó dá ẹ̀dá tán orídìí eléyìí ẹ̀dàkùn ẹ̀kẹ́sí wa yín o ẹ̀kẹ́sí wa yín o ṣé ọkọ ọlọ́pọ̀ ń ta ni àbíyàwó kọ̀dájú pé ẹ̀ máa jáde sí àwọn ọkọ ọlọ́pọ̀ ń ta ni àbáwọn ìyàwó tọ̀ wọ́n ní ọkọ ọkọ wọn ń ta lọ́pọ̀lọ́ ṣẹṣẹ kí ni ló ṣe pé tiẹ̀ pọ̀n má bọ̀ máa lọ tọ́pọ̀ lọ́ba wa gbẹ́jú yẹn lọ mùsíbà wà lẹ́lẹ́ ẹ wàláhi mùsíbà ẹ mójútó ọkọ yín o bẹ́ẹ̀ wàláhì ọ̀rọ̀ kan kù kò tètè yé mi kò tètè yé mi ẹ̀yin ọ̀rẹ́ yìí ni wọ́n fẹ́ ọ̀fẹ́ máa yé mi báyìí mo mọ̀ pé àwọn ọkùnrin máa ń pa àwọn ìyàwó wọn bébì mo tún á gbọ́ pé àwọn obìnrin pọpọ wọn bébì mo ní à ah, èmi ọ̀hún gbọ́ ìwé ẹ̀rọ mọ̀ pàrọ̀ oko lèmi <laughs> ìwádìí wa fi hàn mí pé á lóòótọ́ bébì ni tọ́ba lọ bọ́mọ lọ wàhálà tiẹ̀ bọ̀. torí ẹ̀ mójútó pé tọ́ba bọ́ à àwa ní fáìlì oríṣiríṣi ẹ bá ń wọ́kọ̀ tẹ́lómi máa ń sì tiẹ̀ fún wàhálà ẹ̀ sùnkún ẹ rí kóun ló fàṣẹ jù léra rẹ̀ lé ọkọ. kódà kó ṣe tọ́ka ló ṣe ń bẹ̀ wọ́n ti lé ọ ó ti di kíni tó kún bọ̀. èsà gánà máa wàláhì ké rọrùn láti bá ru wọn rọkọ torí tẹ́lá sàlàyé wọ́n ní ti ń gbé ọpọlọ rẹ̀ tó wà polútẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó ti gbọ́dọ̀ ẹnìkan rí ó ti kó àwọn ìwà kan sí ọ lórí wọn náà ti ń hùwà kan láti kàńtà rẹ̀ ní tó ń gbé bọ́ọ̀nù kódà bí ọmọ tó rí rẹ̀ fresh tonti pé tó fresh yẹn náà lè máa kó àwọn wọn ti pè waste material bọ́ gbogbo àdúgbò àti ilé tí ń gbé náà ń gbà mí àti ìlú tí ń gbé mo rò yé wa aha tó ń torí ẹ ẹ dákun tó rọ lọ́n ẹ má kóra tí yín náà sípò ẹ bá ń wọ́kọ most especially tẹnìkan bá ti lè lé ọ rí bí wọn náà lọ lóòsè má wọn wádìí yóò bá là wa tàwọn haúsá sẹpẹrẹ wọn ò ní kọ́nà yóò pé gbàzọ́wòrán arẹ́kẹ̀sọ ẹni tó ti lọ́kọ rí mọ́ ń fẹ́ yóò bá wọn ó kí ọ̀pá bọ́nu ho ìfẹ ẹni tẹ́ ẹ bá ń rí òun só ti lọ́kọ rí ni ẹni tó ń gbọ́ mọ̀kàn bọ̀ ah, ẹ ṣe. à ń bọ̀ sí bá ti ń gbọ́ ọmọ márùn-ún bọ̀. a ń ṣèdánilẹ́kọ̀ọ́ ńlù kan obìnrin kan wá pọ̀ béèrè wa ẹ dákun torí tọ́lọ̀ káwọn èèyàn tó tú kámbì lónìí kẹ́nìkan volunteer àpò wọn fẹ́ràn tòun gbà tán kà débẹ̀ àmọ́ o òun mẹ́fà <laughs> wàhálà ẹbí kálukú ṣe tú kánú pé kò lọ wàhálà. ọ̀n kan bọ̀ kọ̀sẹ́ni tó gbọ́ lálejò ọ̀n mẹ́fà bọ̀. eléyìí túmọ̀ sí pé ẹ̀yin fẹ́ fira rẹ̀ sípò ẹ̀sìn ọkọ tó níyùn wọ́n lọ lówù má bara rẹ̀ jẹ́ mbẹ́ má lera rẹ̀ mbẹ́ ìgbà míì ká sì máa wọ ẹlòmíì ní máa ń balẹ̀ ọkọ jẹ́ máa àwọn obìnrin lọ́wọ́ ìbá àwọn èèyàn làwọn ìyàwó lágbájá ọkùnrin lélẹ́yìn òkè sóbìnrin wọn wá fẹ́ ó yẹ kí wọn náà dúpẹ́ fọlọ́ ọkọ rẹ̀ náà dájọ́ ẹlòmíì lọ ọlọ́wọ́n bá ó fún un náà ọ̀ràn lọ́jọ́ ẹlòmíì lọ kí ló dé ọ wà lera rẹ̀ ńlé ọkọ tó bá lera rẹ̀ tán ìjọ kan làwọn òbí rẹ̀ ó fi pọ́n ọ Ọ dàbí ẹnìkan nu ọ̀rọ̀ òtún ọ̀rọ̀ ó sì lọ gbé ajé ìgboro láì sọkùn ifá ọba ni wọ́n máa kó gbogbo ẹrù wọ́n máa kó gbogbo ẹrù ó tún kó délé àwọn náà sílẹ̀kùn fún ilé bàbá ọmọ ńkọ́ kì í bọ ọmọ lẹ́rù wọ́n wá ń pòwe fún pé ọ̀rọ̀ rẹ̀ kò tí ì yọ Ọ dàbí ọ̀rọ̀ Yorùbá ni tán ní ọdẹ afífi la périn ọjọ́ kan ṣoṣo ló máa níyì máa ẹtẹ ló kù ìjọ tó kọ́kọ́ kẹrù dé hùn bọ́lá bá ti dé tó ń sọ pé sọ à àbọ̀ ọ̀gbádùn sífáwù tẹ́lẹ̀ tí wọ́n ń bì lọ́yẹ̀ kó tún wà ọ̀fẹ́ yalé musu àbí <laughs> àwọn ẹjọ́ sílẹ̀kùn fún ọ tó fi kẹ́rù wálé wá tẹ́ èmi sì máa ń sọ pé kò sí bí bẹ́ẹ̀dì tí bàbá rẹ̀ fún ọkọ ọmọ fi sùn lé yín ṣe lè dáa tó kò sì síbi tọkọ rẹ̀ sì lè lóòótọ́ tọkọ rẹ dáa ju ti bàbá rẹ lọ sáhùwàlálà torí ti bàbá rẹ alòlé ni wọn ò lòun ò lè ọ tọkọ rẹ ńkọ́ alògbó ni ọmọ lò títí láéláé ni àlòkù so àlòkù ló lóore dùn ní àbí àlòlé ni aha ilé ọkọ ga púpọ̀ sáhùwàlálà tó ń torí ẹ̀ àpé àpá àwọn obìnrin tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ kò wó náà o tọkọ fi di kọkọ kò wó náà o tí ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ tó fi ní kọlọ àpé káwọn náà má rọkọ o àmọ́ ń tẹ́ ẹ sí tọrọ yín fi dà bẹ́ẹ̀ ẹ dákun ẹ yí wà ń padà lọ́nà tó yẹ pé tẹ́ ẹ bá padà rẹ lómi wọ́n máa sọ pé wọ́n ló ń hùwà báyìí wọ́n ló ń hùwà báyìí wọ́n máa pò wọ́n rí bó ṣe yẹ ká ẹ ṣe nù ọlọ́wọ́n ọba yóò ṣe ibùjókòó rere fún kálukú. wọ́n lóyún obìnrin làwọn ẹnìkan máa ń lé àwọn lójú oorun ó sì débi pé àwọn tún fura pé ń bá àwọn sùn lójú oorun. ọkùnrin lọ obìnrin nílé. Ah! subhanallah ọ̀gá wọn lọkùnrin ló ń béèrè pé ọkùnrin kan máa lé òun lójú oorun. àwọn sì máa ń fura pé tún máa bá wọn sùn. gbọ̀nà táwọn ń gbà yàgbẹ́ àwọn wá rí tí màá níyì ń dà lára àwọn táwọn bá jí. sẹ̀mọ̀kẹ́rù béèrè yẹn àwọn obìnrin lọ kọ́mọ̀ fún. ẹ rí i pé Yorùbá máa ń pè ní kíni ọkọ òru. so ẹ rí àlìjánu ni àlìjánu ló máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn obìnrin tọkùnrin yìí náà àlùjánu náà ni irú ọkùnrin yẹn á pé ìhàwó ló ń gán kọ sẹ́sìn báwo ló náà ṣe mẹ́sìn ní kókó nítorí pé ẹ̀sìn tẹ́ rí kò sáàbò tó tó tẹ́yìn bá ń ṣẹ̀sìn dáadáa ẹ kàn máa gbọ́ pàbùrú ń ṣẹlẹ̀ láyé ni ọlọ́run níjọ́ dọ́dọ̀ yìí àmọ́ tó bá jẹ́ pé ọwọ́ jábújá kan lẹ́kàn fi mẹ́sìn yẹn kún wàláhì aburú lè máa sọ ságbolé yín ṣòbó ló náà sì mójú tẹ́sìn sí torí láwùjọ tiwa ń bì ẹ máa káwọn èèyàn kẹsìn kún kankan wàláhì owó owó owó yìí làwọn fálàfù arọrú onítàn kó mójú tẹ́sìn so kò wá burú kọ́ lọ́kàn ṣerú fún àlìjánu ti ń bẹ pẹ̀lú rẹ̀ yọ yá tọ́ba sì ti yá pẹ̀lú gọ́ọ̀lọ́n lálàáfíà nù àmọ́ tálùjànú bá ya ni èèyàn gbìyànjú láti ṣe tí òfin ní dọ́dọ̀ èèyàn mọ́ láéláé ni o ẹ wàá mójútó ẹ̀sìn gidigidi kọjá ti tẹ́lẹ̀ ẹ rìn súnmọ́ àwọn tí ń ṣẹ̀sìn púpọ̀ púpọ̀ ẹ ní jìnnà síbi tí wọ́n bá ti ń ṣẹ̀sìn kò ní fẹ́ dọ́dọ̀ yìí mọ́ láéláé torí ẹ kọjú mẹ́sìn lọ́kùn ọ̀sẹ̀ rúkìá fún ọ inṣàlá yọ yọ bẹ́ẹ̀ náà ni gbogbo obìnrin tó náà nírú mùṣkílà báwọn pé kinní kan kó ooru tí wọ́n bá sín gbẹ́rẹ́ fún ọ láti onídọ̀la díjọ́ kù rẹ̀ kò lé súnjọ́ ni torí pé wọ́n fún lóúnjẹ rẹ̀ ni tó bá jẹ́ pàǹsí àgùntàn tá a fún lóúnjẹ tó bá jẹ́ kò pé tí koríko bá tọ́kọ́ mọ́tò mẹ́ẹ̀ yóò mẹ́ẹ̀ àbí òní mẹ́ẹ̀ yóò tún mẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà làlùjá nú yẹn so àwọn tí wọ́n jọ ń ṣẹgbẹ́ tí wọ́n jọ wà ń pátì àwọn náà mọ irú oúnjẹ táwọn òfun gbẹ́rẹ́ òfo so ńgbà tí gbẹ́rẹ́ bá ti tẹ́ tiẹ̀ tán àlìjánu yóò tún dé gbogbo ara rẹ ni wọ́n dọ̀gbẹ́ sí látàrí kùnsín gbẹ́rẹ́ so kò sí kankan tó lè le ju arúkìá aṣ-ṣar'iyya lọ ló máa ṣe rúkìá fún pẹ̀lú ògo Ọlọ́run torí pé alukurani ní agbára kọjá sísọ alukurani wúwo lórí gbogbo ṣaitan ló fi ọlẹ̀ kí wá sí kán lọ́ máa hàn tú fún ọ wọ́n ní kó tún máa dààmú ètò fi wẹ̀ ó ń sera rẹ̀ dànù so rúkìá rúkìá torí ẹ̀ rúkìá kò sì gba kẹ́yìn náà tẹ́ bàtí o kí wọ́n á pín sẹ́tẹ̀ǹsì nu wọ́n máa gba káàdì torí pé ṣe rúkìá fún wa kí lẹ́lẹ́ gbé wá bíìlì yín jẹ́ yé báyìí mo rò pé yé nínú báàbù ìran rẹ ni lọ́ni rúkìá wà. anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sì ní man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al ẹnikẹ́ni tó bá ní ìkápá nù yín láti lè sọmọ àyà rẹ̀ láǹfààní kó ṣe bẹ́ẹ̀ ẹ má fojú sówó rárá rárá tẹ́ bá tiẹ̀ wá ṣe tán bá bùn yín lówó ọlọ́run forí sí ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ọlọ́run bá bá a mú aburú náà kó fún un. wọ́n ní irun tó wù lẹ́kẹ̀ẹ́ wa ó kọ tiẹ̀ ti ń jẹ́ lẹ́hìá ara ń ni bí fi lẹ́nu so lẹ́hìá ní jẹ́ a lè túmọ̀ rẹ̀ nírun àgbọ̀n tọ́lá gbọ̀n yé wa sá irun tó sì wù lágbọ̀n sá kóró pé yé tó tẹ́ bá fẹ́ yorùbáláìsì ẹ̀sìn ẹ̀ bá ń kẹ́jẹ́ o ẹ̀hẹ́ ní sẹ́wọ́n nírun àgbọ̀n àgbọ̀n ni sẹ́wọ́n pé tuntun exceed lọ síbi bọ́dà ọrùn so ẹ máa pé kò sínú ẹ náà làwọn èèyàn fi ṣe irun wọn so irun àgbọn wọn pè irun àgbọn wọn pè o tó bá pé bàbá yorùbá là nàbì mo rò pé yé wa ànábì sọ pé ààfò lẹ́hà ẹ fi irun tó hù lójú yín sílẹ̀ tí ó bá ti kọjá bọ́dà àbí tí máa hù dé ó sì ẹ̀ka tó máa túmọ̀ rẹ̀ nù ní irun tó hù lójú yín tí ó ti kọjá bọ́dà tó bá kọjá bọ́dà yóò hù lọ́rùn tó bá kọjá bọ́dà yóò hù lẹ́gbẹ̀ẹ́ imú tọ́ba kọjá bọ́dà yóò wù níbi iwájú orí bọ́rọ̀ pé yẹ wa àmọ́ gbogbo ètò wù lágbọ̀n rẹ ẹ̀kẹ́ rẹ gbogbo dètí rẹ gbogbo orun tí wọ́n wí kókò fílẹ̀ náà bọ́rọ̀ pé yẹ wa nìs kìí ṣe Yorùbá lànà bí bá a sọ. wọ́n ní tá a bá wọ mọ́ṣáláṣí kan á bá kí wọ́n ti tẹ́tẹ́ wọ̀bí fà síbẹ̀ wọ́n ń ṣe tọ̀rí kọ̀ mbẹ́ wọ́n fẹ́ ṣe wàdífà àwa sì fẹ́ ṣe sọ̀lẹ́ tá a lè ṣe sọ̀lẹ́ àtù nínú ẹ̀ akọ́kọ́ mọ́ṣáláṣí tọ́lọ̀ ni àálù tọ̀rí kọ̀ kan ṣe tọ̀rí kọ̀ rẹ̀ nu mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ lé àwa kúrò nínú àti sinlọ́ọ̀ nu mọ́ṣáláṣí àmọ́ pè fún káwọ́ lé wọn jáde kó nu mọ́ṣáláṣí mo rò pé yé wa torí wọn ò dá mọ́ṣáláṣí lẹ̀ láti máa ṣe bídíà mbẹ́ bídíà ni wàdífà yìí kò sáàyè fún nínú mọ́ṣáláṣí wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada àti ṣírkù ni àti bídíà ni àti kófòrò ni àti fíṣkù ni àti nìfàkù ni àti màṣíyà ni àti gbogbo ẹfẹ máa lé àwọn mùsùlùmí ní mọ́sálásí bẹ́ẹ̀ ni àwọn ń bídíà lálé. a ní kí wọ́n mọ́ṣáláṣí tọ́wọ́ ayé mi tí mo fẹ́ ṣe sọ̀látù bọ́ọ̀rù kí n jáde kó nu mọ́ṣáláṣí fẹ́ tó fẹ́ ṣe wàdífà ṣàítáníyà sọ yẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n wàdífà lọ ẹ̀ka lé jáde kẹ́ni tó fẹ́ ṣe sọ̀látù bọ́ọ̀rù ńgbà táwọn Ànábì sallallahu alaihi wasallam ń sọ fún ẹni tọ́tọ̀ sínú mọ́ṣáláṣí ike wọn kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ kẹ́ lè máa yàgbẹ́ sí wọn kọ́ kalẹ̀ kẹ́ máa tọ̀ sí wọn kọ́ kalẹ̀ sọ̀lá fún kí alukurani wọ́n sì ṣe zikrullah zikrullah ala alkitab wa sunnah kéṣe zikrullah ala tariqati tijaniyya kéṣe zikrullah ala tariqati qadiriyya kéṣe zikrullah ala tariqati rifa'iyya àbí naqshbandiyya badawiyya gbogbo àwọn eléyìí kọ́ kí ni jẹ́bẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmì ẹ̀sọ́ pé ẹ̀yìn òjò nìyí ẹ̀ní lè sọ fún wọn fa abẹ́ lè sọ fún baba ẹ̀ka sọ yìí lẹ̀ kí lẹ́yìn lẹ́sẹ̀ náà rí sọ̀láàtù bóòrù lẹ́sẹ̀ ní àbí àfù ṣé ojú tiẹ̀ fọ́ pé wọ́n ti fa <laughs> ojú mi fọ́ lóòótọ́ sí i torí mi èrí fídíà súnà mọ́ máa rí ẹ̀rọ pẹ̀lú káàkiri kó lẹ́jọ́ ní ọ̀la ara nàbì sọ̀rọ̀ láì sọ̀rọ̀ àti ṣerú eléyìí mọ́tíláṣí ẹ̀ríkẹ́rù ọbẹ̀ lómi yóò ti máa kà ẹlòmíràn ló ti kíkiri rẹ̀. gbogbo oògùn tí wọ́n kó àpò ti domi eléyìí túmọ̀ sí pé ẹ̀yin gan ẹ̀ láyà kíni bídìí àti pọ̀ ńlẹ̀ Yorùbá yìí bídìí àpọ̀ wọ́n máa bẹ̀rù ni à bàbá yẹn lè tó kẹ́nu èèyàn ya à bàbá yẹn bàbá yẹn bí ọlọ́ọ̀ ẹ máa ẹ máa ẹ máa máa lérí lẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ kan tí ò sojú ọ̀tọ́ wá tó mi bẹ́ẹ̀ ni ọjà lọ wọ́n tún wà ń bẹ̀ <laughs> wàhálà kàdà wọ́n ní ṣé a lè máa yọ ṣépù fún wa gbàtà gẹ̀rí lọ́dọ̀ bàbá kò sí ní tó burú mọ́ wọ́n sábà ti bọ̀ yọ ṣépù rú táwọn kèfèrí wọ́n sì má bọ̀ fi látìtì sẹ́mi pé àwọn ẹlòmíín ní sìn wọ́n láwọn yọ ṣépù wọ́n wà wọ́n gbé lọ sínú fígbà tó yẹ pé wọ́n látìtì bí irun rẹ̀ ṣe máa ní déédéé ibi tí irun máa wù sẹ́mi pé irun mi yọ yọ lọ síwájú ju àwọn ará yòókù lọ tòtán bá bọ ọsẹ kí gbogbo ọdọgba bẹ́ẹ̀ náà ń tẹ̀yìn kò sí nǹkan tó burú nu gbogbo eléyìí. wọ́n ní táwọn òkè fatia níbi tí lè máa ń bá ti gbọ́n sókè dáadáa ẹ̀ kè fatia mọ̀ ẹ̀ kè fatia torí pé hadith Ubada ibn Samit radiyallahu anhu anabi ni Ubada la parí àṣùbà anabi wa sọ pé la'allakum taqra'una khalfa imamikum ṣé èsì pé máa ń ka lẹ́yìn ìmáàmù àwa ni bẹ́ẹ̀ ni ìrọ̀ anabi sallallahu alaihi wasallam anabi lẹ gbọ́dọ̀ tún dá òun máa o àfi fatiha nìkan torí kò sí sọlá ti fẹ́ni tí ó ti ké fatiha sọ̀hábà kan sì tún sọ fún wa ó ní tànàbí bá ń ka kéwú nínú sọlá ti tọ́ba ka kéwú tán kó tó rùkú kí máa dákẹ́ ìyẹn níbi tí ń pín ka sókè yọ dákẹ́ so dídákẹ́ yẹn táwọn lè má mu wa náà bá mọ̀ tán bá ń dákẹ́ fún wa ibi tá a ti lè ké fati àtiwá náà nù. gẹ́gẹ́ bá nàbí tún ṣe máa ń dákẹ́ rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tó bá ṣe Allahu Akbar tán kó tó di kọ́ka kíó àwa lè ka fati àwa ń bẹ̀. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ mọ̀ pé tá a bá ka kíó lè má mu yẹn ó ti ń ka kíó mímì rẹ̀ ọ̀nà màmá pẹ̀lú kíó ti ń kà ṣèyàn fẹ́ mí dáadáa kanlẹ̀ kó tó lọ rùkù àsìkò tẹ́yìn fi mí kanlẹ̀ ọ̀nà ní dídákẹ́ jẹun ẹ̀yin jama tẹ wà lẹ́yìn imam ẹ̀yin ó sáré ké fati àyìn torí inú riwaya kan àwọn sọ̀hábà sọ pé a máa ń ka kí ó lẹ́yìn wa ànábì ṣùgbọ́n lásùrékè àsùrékè sọ ẹ̀yin ó rí pé ké fati àyìn tán ní kíákíá ẹ fi rúkú pẹ̀lú imam Ibn Hazm rahimahullah wọn ní tábà tí mo ké imam ti wọ̀ ní dákẹ́ tọ́ba ka kí tán kó tó rúkú kò sí wàhálà tọ́ba ti ka fati àtàn tọ́ba ti dá inú lé súrà lẹ́yìn fatiha àbí àyà kan lẹ́yìn fatiha ìgbà náà làwọn bẹ̀rẹ̀ sí ní ké fatiha tiwa kíákíá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọlọ́run kó sí àlékún àgbọ́yé ẹ̀sìn fún wa ọ̀ràn wa lọ láti máa fa àwọn nǹkan tá à ń gbọ́yé sí wa o subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.